كما فزكي قوله أما بعض دعوا بعد سبع سنين لا يكون بالي كلام شرع الدنيا إن شاء الله لن يتعدوا الله عز وجل يوم الأحد السابق لأننا إن شاء الله نتكلم حول الأحكام رمضانية إن شاء الله اليوم نتكلم من أمور يتعلق بالاعتكاف gẹ́gà ṣe sọ ní ìjọ aláàbì tó lọ wípé a máa sọ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdájọ́ Ramadan lónìí pẹ̀lú ògbọ́lọ́hùn ọ̀rọ̀ wọn máa ní ìṣe pẹ̀lú àwọn àlámàrí tó rọ̀ máa ń rìn ká torúkúgbà tí wàá fi di jẹ́ mẹ́jọ pẹ̀lú agbára ọlọ́run yóò kú bí ọjọ́ méjì tí a wọnú irin ti ká ìkọlùjọ́ tí a wà ti dike anasahi kálíbà àti láǹfààní àti palẹ̀mọ́ ìpalẹ̀mọ́ ẹ̀mí àti àwọn ìmúra tá a bùkátà láti òkúta láti fẹ́ máa san ọ̀rọ̀ kankan nípa rẹ̀. alákọ̀ọ́kọ́ àwọn afáàjẹ́ kámọ̀ yìí pé gbélé ṣe ó ti ká èdè lárúbáwá ni tí ó lè túmọ̀ sí alùzùn wal iltizam awul jawab a máa túmọ̀ sí kéèyàn gún mímọ̀ nǹkan kéèyàn tẹ̀ra mọ́ nǹkan kéèyàn máa ṣe nǹkan tí ò ní já kúrò ńbẹ̀ àṣẹ ni pé mánìyà àtẹkùn fílì mẹsìgì àṣẹ ni pé ẹni tá a bá sọ pé ń ṣe ìsìnkáàfù mọ́ṣáláṣí irú ẹni bẹ́ẹ̀ yẹn tẹ́jì bẹ́ẹ̀ ti láàzọ̀ ọ̀jẹ́ni àṣẹ ni ẹni bẹ́ẹ̀ ní ṣe ni pé ó dún nínú ilé ọlọ́run ọba àdékè ọlá wàlà yàkùrù nínú tí o sì jáde ńlẹ̀ ní ìsọ̀bá àwòmìnà sọ̀bá ìlàlẹ̀ láti àárọ̀ sílẹ̀ òkèṣù lihadi ayan fún àwọn ìyẹn nìkan kọ́ kódà ọlọ́wọ́ bá àlékí ọlọ́wọ́ tún máa fi wọ́n ṣe ìyára láà lọ́dọ̀ àwọn tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n jẹ̀dá lápẹ́lẹ́ wọ́n mú mọ̀láyìíká ọlọ́wọ́ tún máa fi wọ́n ṣe ìrànlọ́dọ̀ àwọn mọ̀láyìíká. rìwáyà kóríṣiríṣi rìwáyà mi ìgbà débi wípé wà indal ìtìhà nígbà tí ìjókòó yẹn bá parí àwọn màláíkà kẹmẹ tó jẹ́ pé orúkọ tiwọn ní fàyàrọ àwọn máa ń rìn káàkiri alárìnká ni wọn inú àwọn nǹkan tí wọn máa ń torí ẹni káàkiri tó máa ń wá káàkiri òní àmàkínú tẹ́ẹ̀kìrọ̀ káàbì òní àwọn ààyè. àwùjọ àdá táwọn yẹn tún máa ń kójọ láti ṣèrántí ọlọ́run bàbá eléyìí ẹni pé zikiru lẹ́ẹ̀lì àkójọpọ̀ táwọn ti ń ṣèrántí ọlọ́run nípa ìmọ̀ ẹ̀sìn tí wọ́n bá ti débẹ̀ wọ́n péjọ síbẹ̀ nígbà táwọn yẹn bá parí àwọn mọ̀láìkà yẹn wọ́n gunra wọn lọ wọ́n gunra wọn lọ títí wọ́n fi dé sánà. Hmm? ó wà azọ̀ ọlọ́ọ̀bà àlejò náà bí wọ́n léèrè wípé min aina antum ibùdó yìí màláìka ń bọ̀ wọ́n máa fọ́lọ́ ní o àwọn afáàní bùdó ẹ̀tí ọlọ́ọ̀bà keọla ọmọ bí tí wọ́n ti ń bọ̀ tẹ́lẹ̀ ọlọ́mọ àmọ́ béèrè fọ́bùlánì ní jìnnìfà ó kà béèrè láti fi bu ìyàtọ̀ lá fáwọn tí wọ́n wà níjókòó yẹn àwọn máa dáhùn pé àwọn ń bọ̀ láti ìjókòó báyìí báyìí báyìí ọlọ́ọ̀bà àlekè ọlọ́wà máa bèrè pé àwọn tí wọ́n péjọ yẹn ní àjùlé hìn kí ló fà á tí wọ́n fi ń kóde láti lè ṣe pẹ́ńtì yẹn. àwọn ẹ̀kọ́ máa ń sẹ́yìn tí wọ́n lọ́wọ́ wọ́n ń fẹ́ láti jẹ́ pé kí ọlọ́ọ̀bà fi wọ́n wọ̀ sálẹ̀ jẹ́ náà ni. ọlọ́ọ̀bà àlekè máa bèrè pé ṣé wọ́n ti rí àlùjẹ́nà náà ni بيني وبينهم شهداء أواخر ànábì máa ń ṣe ìtìkáfọ̀ ní ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn nínú oṣù Ramadan tó fi débi wípé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam náà àwọn náà máa ń ṣe ìtìkáfọ̀ kódà ẹ̀rí jẹ́ ká mọ̀ wípé في السنة الأخيرة لرسول الله صلى الله عليه وسلم في هذه الدنيا ní ọdún tó kéré fànàbí lò láyé oṣù rọmọbọ́ọ̀lù tó ń bẹ nínú ẹ̀ odidi ogún ọjọ́ ogójọ́ lànàbíwá Muhammad sallallahu alaihi wasallam ló fi ẹ̀rín fi ká. bí rọmọbọ́ọ̀lù ṣe tó lẹ́wàá lànàbí ti wọ mọ́ṣáláṣí ànàbí jẹ́wàá ń bẹ̀ títí títí tí oṣù ṣàwọ́ àdìsílẹ̀ yẹn ni kí ó fi di ọjọ́ ọdún wọ́n ìyẹn túmọ̀ sí pé àròsùn karim sallallahu alaihi wasallam wọn yẹ wọn gbò lẹ́ni tó ń ṣe ní sìkà títí sọlọ́jọ́ fìdé lẹ́yìn eléyìí ara nǹkan níta bùkátà tó ká mọ̀ ní wípé ìrìn sìkà ṣé lóòótọ́ òní wípé ó lójú ibi tá a àbí gbogbo bí a ti lè ṣe ìrìn sìkà nígbà tí imam bukhari tó ń ṣàlàyé nípa hadithu àbí àyà quran tó lọ́wọ́ bá sọ pé wàlá tubashiruhunna wa antum aakifuna fil masajid àwọn ibarat wa siyaqul kalam tí imam bukhari mú wa ó fi ń hàn wípé imam bukhari gbà wípé gbogbo masajid gbogbo mọ́sálásí láti lè ṣe irin sí káàdì. وكذلك الإمام ابن تيمية رحمه الله بين أن أعطاه ابن تيمية أنا أقول شيء اعتكاف يمكن في كل مسجد أقول شيء اعتكاف ليس نبوه مشلاتي بقنا ترى لقد ترى الإمام ابن قدامة المغني المجلد الثالث طبعا لو فولنتري المغني للإمام ابن قدامة wọ́n sàlàyé wípé a lè ṣe ìkáàf léyìí sí yìí mọ́ṣáláṣí bàbá tó wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ láàrin pé ṣé mọ́ṣáláṣí tí wọ́n ti ń kí ìrun sọ̀làwátò hàn nìkan ìrun tó ti ń kí ìrun wákàtí márùn kan tó lé mọ́ṣáláṣí rápìdì àgbẹ̀bìrì lèjìmọ̀ àmọ́jáde ń kí ń bẹ̀ wọ́n ní gbàgbà ìtọ́ lọ́lájú òye pé kákìrò ìsìkáàfù wa nínú kákìrò ìsìkáàfù wa nínú mọ́sálásí wọn fi ń kírun jimá àmọ́ kò sáburú náà téèyàn bá ṣe ìsìkáàfù ní mọ́sálásí tó jimá ń bẹ̀. nígbà tó ń sàlàyé àdéhùn kan àti pé أثر يا عائشة رضي الله تعالى عنها قالت الأم أمنا عائشة من في عائشة تنصر المقاطين ẹni tí wọ́n ń ṣe ìtìkáàbù tó lẹ́tọ̀ọ́ láti jáde mọ́ṣáláṣí wọ́n jẹ́ ká mọ̀ yìí pé èèyàn gbọ́dọ̀ wà ní ìtìkáàbù kó tó máa jáde káàkiri ẹni tí ń bẹ ní ìtìkáàbù kìí lọ kíyàn kódà kìí lọ ká láàárẹ̀ tó ń ra ẹnìkan ọ̀yà wọ́n jùlọ bá lọ kí aláàárẹ̀ èèyàn gbẹ̀sán èèyàn kìí lọ kí aláìsàn ẹni wà ní ìtìkáàbù kìí bá wọn lọ síbi tí wọ́n ti lọ kírun sókùlà òun náà lọ ní kẹta ilé karùn rárá àyè àtijọ́ bá gbé òkú yẹn àwọn mọ́ṣáláṣí wá fún ẹni tó yà ní ìsìkáà kò tún máa gbàbẹ̀ lọ bí iṣẹ́ gbogbo àwọn táwọn sọ ìṣe bá ń ṣe bẹ́ẹ̀ wọn kì í ṣe mọ̀tàkìfín mọ́ ìsìkáà fún wọn ti já wọn ìsìkáà lẹ́sẹ̀ mi wọ̀ mórí wa jù kì í ṣe ìwọ̀ràn yẹn tẹ́lẹ̀ tó sọ pé iṣẹ́ wọn fà yílẹ̀ yóò wá máa wá mọ́ṣáláṣí yóò wá mọ́ṣáláṣí tó bá yóò bẹ̀rẹ̀ yóò lọ ṣe ìtìká tí lè bá ti fi máa yóò ti gbàgbé iṣẹ́ lọ ẹsẹ̀ fúru ẹ̀mí bẹ́ẹ̀ pé ìtìkáàfù súnà sínú Ramadan nǹkan ló ń ṣe ni. táwọn yóò bá ti wọlé sẹ́gbọ̀n bọ́ọ̀lù àríwá sọ́lá ti jáde náà tó fi di ọjọ́ ọdún. aláǹfààní máa padà ọdún iṣẹ́ aláwọn wọlé ní ìtìkáàfù àmọ́ ti lè gbé ìrìn àjáde òní orúkọ ọlọ́wọ́ ọba àmọ́rí bìtẹ̀líìlì ọ̀kadà àdìkà sùnmọ́ ìnàbí sallallahu alaihi wasallam ìnà kárí ní Qur'an àdìkà ní hadith wà ìlà fàlà fàbà tẹ̀rẹ̀ nìkan àwọn yẹn ní àwọn Yorùbá ló fẹ́ pàápàá jùlọ àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ sábà tí lójú ọ̀nà sunna tí wọ́n fẹ́ máa fà bóyá tá a bá wá rí wa adéwálé tó bá wá wá fákọ̀ kankan náà ahmed ó muhammed mustapha àtàwọn ọkọ míì inú mọ̀ọ́kọ̀ ni mọ̀mọ́ ìgbọ́n mọ́ nǹkan bíi máàmù wa ànábì nje hashim ń hashim kúrò àdìsí kan ní sọ pé òun hashim àsìkò kan náà àwọn asúnáàlì nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ torí pé lára ọ̀bọ̀dá àwọn àwọn lè sọ pé muhammadu tọ́ha muhammadu yaasi gbogbo ilé yìí mùsùlùmí lànà ààrẹ mi fún ààrẹ mi fún kódà abalẹ́nu àpá sunna tó bá fà nábì bẹ́ẹ̀ tí ò bá ti fún wa lẹ́rìí táàrẹ́ lórí tó sílẹ̀ ó mú wá bí nẹ́sìn yá pa ó kó ṣe mí sèkì nìyẹn kásì má ṣe mistake èèyàn máa ṣe mistake fún àjà àti ìsàlẹ̀yà yà á nítorí pé ìjùmọ̀ náà òun náà ní ìṣẹ̀lẹ̀ nínú ilé iṣẹ́ náà lè fi rẹ́yìn rẹ̀ kò gbọ́dọ̀ má pè ìjùmọ̀ ṣùgbọ́n níbi kan àgbéjèdè kò lábàá láti ṣe ìjìká ní mọ́sídìí jáde ibi tó ti ń ṣe yẹn náà wà á kọ́ ọ̀yà lè sọ̀rọ̀ àti jùmọ̀ láì tó bá bẹ̀rẹ̀ lọ sí ìjùmọ̀ ìyàwó ìyẹn gẹ́gẹ́ bí àfọwà Ibn Qudama al-Maqdisi náà ṣe ń wá nínú al-Mughni ìyẹn jẹ́ ká mọ̀ wípé kò sábúrú kí èso ìsìnká léyìí kéyìí mọ́ṣáláṣí àmọ́ bí tó ti dáa jù òun mọ́ṣáláṣí jimá kí ló ti láǹfààní àti kírun sọ̀làwátì jamaat al-khams sọ̀làwátì bákan náà kí ló lè kírun jumá sọ́ọ̀rù ṣẹ́wọ̀n àwọn èèyàn ti di nǹkan mìíràn ṣé máa ń kọjú náà kọlu sọ láwọn èèyàn jáde fún ọ̀rọ̀ wọn ti dàgbé lẹ́bí ọ̀rọ̀ ìṣin ìṣin tó bá rí ẹnìkan tó rẹwà tó wọṣọ dáadáa yóò bọ̀ wá ní gbogbo ẹ̀ tó ti wá pọ̀ ẹ̀ nìkan kálíbù ọ̀la rẹ̀ kódà kó ṣe àárín ẹsẹ̀ tí kẹ̀yìn kẹ̀yìn wà ń lọ ìlà ìlú tó máa ń gbà láàrin ẹsẹ̀ yẹn tí máa sọ lójoojúmọ́ tẹ́lẹ̀ nìkan ìgbà pé nǹkan yẹn kò lẹ́sẹ̀ yẹn tí ó wà lẹ́sẹ̀

nítorí ìjọba àsìkò tó gbé èmi gan oníwọ̀nba àsìkò tí ó kù tí mo ní pẹ̀lú wa. àkọlé tí wọ́n ní ká gbé yẹ̀wò àkọlé kan tó jẹ́ pé àkọlé ilé kéwù ni bíbà tó yẹn wà nílé ẹ̀kọ́ nítorí ká jókòó ké níwájú àwọn afáàyàn kódà ìtafẹ́ sàlàyé ẹ̀ kìí ṣòun ní aslu ìmọ̀ yìí ó dáa kéèyàn ti ní màbáàdì kéèyàn ti ní ìpìlẹ̀ wọ́n tún mọ̀ mọ̀ ẹ̀rẹ̀ lérí àmọ́ èyí kò jẹ́ aláwọ̀ àǹfààní àtàwọn àgbọ́yé kan tá a ṣe pẹ̀lú ẹ̀ irú àwọn ìjókòó báyìí ara tó máa ń sábà bí tọ̀pọ̀lọpọ̀ wa ni pé ká lè mọ pàtàkì tí wọ́n ń pè lẹ́kọ̀ọ́ ẹ̀sìn káwa náà fi padà lọ bẹ̀rẹ̀ kéwù. àbí ọlọ́run kún sáárà ìsànù tí wọn náà kó ṣe wá láfa. máa ń sábà sọ kínní yẹn níbi tí mo bá ti láǹfààní ẹ̀ wàlọ́ọ̀hì nínú àwọn àǹfààní tá a ṣe ní mss kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wa láwùjọ wa léyìn ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe bí wọ́n ti bẹ̀rẹ̀ challenges lọ́pọ̀lọpọ̀ náà rí nínú jama mff yìí kí aláàzọ ọjà ó tó padà wá sànù wa. Hmm? irú àwọn discussions báyìí ó máa ń fi ìyàn lójú sí àfikáwa náà gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ síkẹ́lú àwọn àfáà wa tó ti kú láyé ṣùgbọ́n tó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ padà sọ́dí ẹni tó lọ kẹ́kọ̀ọ́ tó sì di àfáà ní gbogbo lágbàáyé tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn wọ́n wà ibi hazm aṣojú ibi hazm ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ sí kó lè ti dàgbà hátà kì í ṣe kó dàgbà nìkan huwa waziri bíi mínísítà ni waziri ní nílùú ẹ̀ bíi mínísítà ẹnìkan wá jẹ́ láìsí wọ́n fẹ́ lọ rí kí o ti náà ó wá jẹ́ wípé mọ́ṣáláṣí ni àwọn èèyàn ti ibn hazm òun náà bá wọ mọ́ṣáláṣí wàá ń jáde fún ìlú fàjálàfà bó ṣe wọlé ó bá jókòó rẹ̀ nìkan máa ń sọ fún pé mẹ́jọkò ń ṣe ọlọ́run sọ̀rọ̀ lẹ́yìn sọ́lá ń pọ̀ fún wa pé ká wọnú mọ́ṣáláṣí ká dẹ́kun àyàfi ká ṣe náà fi làwọn káà méjì pankiri tahiyat al-masjid ibn azmi badiri wasalla rọkàtàyì náà bá kí náà fi rọkà méjì ó lè ń pẹ́ ń jẹ́ náà níbi àìjẹ́ àfáà rẹ̀ bí kọ̀mọ̀kú ìkẹ́kẹ́ tó ń jẹ́ tahiyat al-masjid ìyẹn fi hàn wípé wọ́n gbà ẹ̀yìn àmì ẹ̀mí ìsìlá ó jìnnà sílẹ̀ sí ìjọba kan. lẹ́yìn àsìkò díẹ̀ wọ́n lọ sin òkú tí wọ́n wá sí wọ́n parí jẹ̀nẹ́sà. ibi hajj tí wọ́n àsìkò tí wọ́n parí jẹ̀nẹ́sà sí ọ jẹ́ báadà nígbà tó wọlé tẹ́lẹ̀ ìyẹn jẹ́ kọ́bọ̀lá. ìgbà tí wọ́n parí jànáza Ibn Abbas tún kù káàtà láti padà sí mọ́sálásí ọwọ́ apàdà wọlé bó ṣe wọlé zakaro màdìmẹ́bẹ́rù nìkan bí ọba rántí tí wọ́n pè sákèéfì ẹ̀ tẹ́lẹ̀ bó ṣe wọlé báyìí ọkọ̀ tó gbé náà ṣe méjì dìde nù ẹlòmíì tó wá náà fún wa sọ pé ìṣáàdà ìyàrá jù تصلي بعد صلاة العصر ويمكن لك على ذلك يجلس فقد نهى النبي صلى الله عليه وسلم عن صلاة بعد العصر جوكو أنا النبي ما وضع يمكن لي على ذلك إن هذا هو الوالدي أولي أجوكو لك أن كان أنا زي ولي فأبا ولي مشلاتي أقول جوكو كم رفع ركع بجواني àtúpàdà wọn ní ìsìn àtúndí kátẹlẹrọ àlẹbí wọn tún àlẹbí tún àbẹlẹ fún un lẹ́yìn àtàkùsárì ṣé bẹ́ẹ̀ yàtọ̀ tó máa gbá yẹn síra wọn àfi kí nínú ọ̀dà kan wà bá dà ẹni hàzì dẹgbẹrẹ lọ́jọ́ náà ṣẹlẹ̀ ti hàzì masha ibn hàzì báyìí nà débi pé wọ́n jẹ́ kíkẹ́ ní ọ̀lú àlẹ́ ọ̀lú òfin ẹ̀yìn pàápàá jùlọ tí wọ́n bá ń kọ̀ nípa ọ̀lú mọ̀lẹ́sìn olówó ni pé ó gbá ìmọ̀dé bíi píìkì ọ̀sẹ̀ ìgbà àgbèjì sáwọn ìmọ̀ bùkọ́rí àwọn ìmọ̀ muslim àwọn dàwù àmọ́ ọ̀tọ̀pá wọn òun náà bẹ̀rẹ̀ dé ibi táwọn náà ti hà kọ́dà owó ha kọ́dà lè dá ìdíkà òun náà lọ gbé wọn bẹ̀. wà sọ̀rọ̀ ààyè mọ́nì bìmọ̀ àlẹ́ kẹ́lẹ́ ibi hàn di àfa nítumọ̀ àfa. wọ́dọ̀ wù mọ́sálẹ́fàn àlùkùtù ó wá ní àìmọ̀ iye tí a kọ̀kọ̀ tọ́jú pé àwọn tíra rẹ̀ ìmùhàdì kùtù àwọn ẹ̀yẹ àtìrà ni. ibn hazmi wọn kò tíra rẹ̀ kan ní alimuhalla ní ibn hazmi tíra fìkì mujallada gẹ́gẹ́ bí al'um ní imaamu shafi'i. bàbá yìí di àfa látàrí ìṣẹ̀lẹ̀ ìfàfẹ́ fàrẹ̀ ní pé mumkin an nakuna min al ulama ba'da hadha aw hadhihi al-jilsa ó ṣeé ṣe káwa náà padà di àfa pẹ̀lú challenges tàbárí tàbí táàmárí nínú àwọn ìjókòó tí ó máa wáyé báyìí. wàláhì bọ́lá ń ṣe ṣe ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wa láwùjọ wa tí wọ́n gba nẹ́nẹ́fẹ̀ kọjá náà ni. àbíọ́lọ́ kọ́mọ́sà ìrọ̀ ìmọ̀ náà fáwa náà. ìfi afẹ́ gbéyàwó kọ́ ìdá ni kọ́ ìdá tó sèkìrì yá. قاعدة قاعدة فقهية قاعدة فقهية ذلك من principle of fiqh principle of faith ìkànnà àwọn principles tí fíkìwù ní làfẹ́ gbé ẹ̀wò. gẹ́gẹ́ yìí náà ṣẹlẹ̀ pé tí wọ́n bá pè nǹkan ní principle ó fi pé àìníṣe nǹkan láti fàjáde látara principle yẹn principle ó jọ bí summary tẹ́tí bá ní ká máa tú palẹ̀ àìmọye nǹkan la lè coin out some principle principle could be absolute basic or basic ìpìlẹ̀ tá your ti ń yọ àwọn nǹkan jáde. Quran gẹ́gẹ́ fún ara rẹ̀ síra principle ni torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé gbogbo ti ń bẹ́ẹ̀ ní Quran nìkan lọ́wọ́ ń bá fẹ́ mú wa tí ò ní jẹ́ ọ̀pọ̀lọpọ̀ bó ṣe wà yìí bóyá tírélà láti máa gbé Kùránì káàkiri níbi tí ibùba wà gbòòrò nínú ìlú. torí wípé àìmọye àwọn àfáà ni wọ́n ṣe kútùbù tàfàṣe fẹ́ẹ́ different volume ìlẹ̀kàlùkù tútù ẹ̀ sí ẹni mọ̀ pé kó má bàa pọ̀ kó má bàa pọ̀ kó má bàa pọ̀ kó má bàa pọ̀. tẹ̀sí ẹ̀ẹ́dẹ̀ rí pé ilé yóò fẹ́ jáde lórí tẹ̀sí rí tẹ́bárí tẹ̀sí rí kúrútùbí tẹ̀sí rí ní kẹ̀sí àtàwọn afọ àmì ìfọ́ mọ̀ṣúgbọ́n àdìpé tí ẹ bá ń wo kútùkù tàfà sí ni wọn ìní àmọ́ ọjọ́ ìní ìwò fẹ́ ah, ọ̀rọ̀ ọ̀hún ọ̀hún kálukú lọ lọ́dọ̀ ọ̀tọ̀ torípé kọ́ àwọn ìpín sípò bẹ́ẹ̀ náà làwọn àfa àwa kà wá náà àwọn principles tó jẹ́ pé wọ́n mọ síkìú náà lérí ìtafẹ́fẹ́yàwó láàárọ̀ yìí wọ́n pè ní yajibu hamdu kalami ala urfi naatiqi bihi yajibu hamdu kalami ala الناطق به ìjẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ gbígbé ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ ẹnìkan sọ ọ̀rọ̀ tó sọ yẹ ọ̀rọ̀ yẹn ní ká gbé ọ̀rọ̀ lórí àṣà irú ẹni tó tí wọ́n àṣà àwọn nìkan gbọ́n wọn tí ọ̀rọ̀ ká má fi àṣà tiwájú kó wọ́n lọ tako tí wọ́n gbà lérò. ẹ̀jẹ̀ fún alápẹ̀rẹ̀ inú àṣà àwara alẹ́ Yorùbá tẹ̀yìn bá ti báyìí kí ló ṣe ọ̀yàkà ọ̀yàkà sí yọ̀ọ́ bá yẹ ẹ̀ fún ìtumẹ̀. bọ̀sẹ̀ mọ̀ táwọn ọlọ́pàá bá ríra wọn sẹ́yìn táwọn náà máa ń sọ́dọ̀ ìtúwọ́sì kíra wọn ọmọ ìjọra wọn. àwọn tó ń kíra wọn lóṣù tó ń sàpọ̀lì ẹ̀rọ àwọn ni. sọ̀rọ̀ lọ́dọ̀ sí wa bí yorùbá jọlọ́pàá ti máa ń dọ́gbọ́n sí báyìí wọ́n lè sọ pé ń yà ká sí ọ̀nà. bọ̀ ǹjẹ́ agbọ́lọ́pàá tún sí pé ń yà ká sí ọ̀nà. ó mì látara kí ni culture àwọn ọlọ́pàá yẹn ká sọ àwọn tó nítorí mo sọ fún yìí nínú ẹsẹ̀ àwọn èèyàn ṣàtúntò ọkàn nígbà kan wọn ní àgbọ̀dọ̀ kọ́ ní àgbọ̀dọ̀ kọ́ sí ìgbésẹ̀ sí kébìlà kò sẹ́rì làṣkàn gbèdàlì kò sẹ́rì fún pé àkínkọ́ gidi fẹ́ àbátẹ̀lẹ̀ sí kébìlà kò sẹ́rì àmọ́. fi a làárọ̀ nínú àdámà àwọn alárúbáwá pé ọ̀rọ̀ sèyí nínú àṣà wọn ni pé kéèyàn ọkọ ìlà wọn kan gbé wá bí pé táwọn bá kà sí wà ìyẹn ìwà àbùkù láàrin ara wọn ọ̀yẹ táwọn náà kà sí bá yìí pé ṣe lábára làwọn bàbá ṣe àṣà gbogbo wọn fẹ́ lò ní pé búláwà ṣe kàyẹ́ sí àwọn ẹ̀yà níwà fẹ́ẹ́ kò ní ìtumọ̀ sí wọn kí ní ẹ̀fọ́ àbọ̀dọ̀ Yorùbá náà bọ̀ táwọn ẹ̀yà ní kò náà ó kọ fẹ̀yìn kí ló ń gbé lò ọ̀dà lọ́dọ̀ lábáwá tí lábáwá fẹ́ sọ fún yàn pé èèyàn jábútẹ́ ni ọkọ̀ jámọ̀ kankan tó fẹ́ fi hàn ọ́ bó ṣe máa ọdún máa bá sọ̀rọ̀ ọmọ ìwọ báyìí ọkàn lè tọwọ́ bá kọ́ èyí kéyìí jẹ́ tó bá dákú ẹ̀ ó lè jẹ́ pépà ó lè jẹ́ pẹ́ẹ́n ó lè jẹ́ ìjọ yín tó bá gbó báyìí yóò kàn jùlẹ̀ báyìí níbi ó sọ fún wọn ní pé ìwọ ẹni lẹ́lẹ̀ látọ̀dá kò ní sọ̀rọ̀ yóò kàn ṣe báwọn tó bá délẹ̀ yorùbá ṣẹ́gun yóò dùn bá wọn pé kí ní tó jùlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ nítorí ìyẹn pẹ̀lú ìyẹn bẹ́ẹ̀ náà lọ́dọ̀ lárúbáwá náà tí wọ́n kọjá lọ sí ìbánijá kan ti ọmọ àlè òun náà wò pé ẹ̀yin ju wọ́n ti fẹ́ ó tún lè máa rẹ́rìn. àwọn náà fọ́n ti à wọ́n ń jà kásí ọ̀nì yóò bá yẹ lórí but níta fẹ́ lò ní wípé ẹ̀ẹ́dì báyẹ̀ tún tó ṣe torí pé lábáwá ń pè kó jẹ́ pé lábáwá ń yẹ̀ tí wọ́n ti báyìí kó làkúmọ̀ ni wọ́n kó kà sí báyìí torípò wò wọ́n ní tí wọ́n fi máa ń bú yẹn yẹn ǹjẹ́ yóò bá wà ní ọkọ̀ fúnra báyìí máa bú yàrá ò ní túbẹ̀ àfìgbà tó bá tó kó kí ni ó ń fò tó kí láṣà àti wọn kí lọ́ máa ń ṣe kí ni kí lọ́ máa ń túrù nǹkan bẹ́ẹ̀ bó o mo tí mo sọ látàárọ̀ òun mú wá ní nǹkan jọ bí ìṣàárọ̀ yẹn ni pé àkílẹ̀ wọn pè ìṣàárọ̀ ìjúwe ọ̀rọ̀ ẹnu gángan ìlànà sọ kí n dúró tọ́ wa. ní náà tá a àwọn èèyàn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀yà wa náà ti wá èdè kan náà lájọ ń sọ lẹ́nu àmọ́ gbólóhùn wa lè túmọ̀ sí ọ̀tọ̀ọ̀tọ̀. àpẹẹrẹ rẹ o ìkànnì àwọn tí wọ́n bá kú ọ̀rẹ́ wọn tí wọ́n bá mú lọ lú wọn tí wọ́n sì fẹ́ kí ìyá wọn kó wá kí ọ̀rẹ́ wọn ní tí wọ́n sọ wípé àdá mi dé ọ̀tá mi dà máa bẹ̀ ọ̀tá mi dé àdá mi dà máa bẹ̀ ó mọ̀ rẹ̀ rẹ̀ láti yúnífẹ̀ rí. lọ́dún wọn ìdíkàtẹ̀ mọ́lẹ́ yìí nígbà wọn wọlé ìbá káwá rẹ bá ń sọ wípé ọ̀tá mi dé àdá mi dà máa bẹ́ẹ̀ tó bá jẹ́ ìmì àbẹ́yìn kẹta táwọn fẹ́ à ah, lábọ́já wọ́n máa jẹ́ ìyẹn yìí tí mo lọ́dọ̀ lábọ́já náà yìí èmi gbogbo tó ti tí wọ́n ń tú sí yẹn kò jọmọ́ tó rárá. àti ti sọ ni pé ọ̀tá mi dé àti ọ̀rẹ́ mi dé lórí àdá mi dà àti màmá mi dà ní sọ máa bẹ àtẹkọ wá kí ọ̀rẹ́ mi dé màmá mi dà kó wá bá mi kọ́ rẹ̀ mi ti sọ ni. àmọ́ tó sọ lẹ́nu tí wọ́n gbọ́ ẹni pé ọ̀gá mi àdá mi ìjà máa bẹ̀. ẹ̀sìn wa jẹ́ ká mọ̀ pé ẹ̀ ní gbá ẹni yẹn ẹ má fún tó sọ ní mílíọ̀tì yín yóò hàbí kàláàlú àlẹ́ òfin aláàtìkù bi ọmọ yẹn ni kó jẹ́ pé àgbóyè ọ̀rọ̀ tó ń sọ yẹn àṣà tiwọn náà dìbàtì wà tẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ̀síwá lọ́sẹ̀lẹ̀. àpẹẹrẹ ibi tí a lọ ní àwọn nǹkan bá fẹ́ lọ sọ àfijọ́ ènìyàn. àwọn àfẹ́ wọn ni wọ́n kọ́ wọ́n kọ́ àbísọ́dọ̀ bíi sórí sáàrí المرادات الناس الضرب عليه وصل إلى حد الصواب النفوس أو أفعل kọ́ńdà yìí kò sí òun ètò wọn fi gbé kalẹ̀ ju pé látara àṣẹ sí àwọn èèyàn tọ́jọ́ wípé àwọn èèyàn gbàgbọ́ ní ojú wọ́n gbé wọ ọ̀rọ̀ káwọn èèyàn ń sọ wọ́n sì fi ń dá wàhálà alẹ́ náà ní àwọn èèyàn. tí yorùbá bọ̀ wọlé tí yóò bá ba ni lóru jẹ́ kò ní gbé bá a fi bọ̀ náà. àwọn àfààní torí ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ti fi kọ́ ẹ̀dà ìkàlẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀pẹ̀ ajá lórúkọ burúkú káwọn èèyàn lè gbúpa àjàdàrà wà ní gbogbo ìdílé ìdìbò ní gbàgbà ìdìbò ní gbàgbà kàlùkọ bá mú ju kó pé wọn máa lẹ ma wọn ti pàtó wọn tó mọ pé àti nǹkan kò. àwọn ìjọsìn jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ tá a máa ń sọ lẹ́nu gbólóhùn tá a máa ń sọ lẹ́nu. lọ́dọ̀ àwọn èèyàn tá a jọ ń gbẹ́yé ọ̀nà mẹ́ta ló pín sí lábọ̀ yìí. àwọn gbólóhùn tá a máa ń sọ lẹ́nu ọ̀rọ̀ tá a máa ń sọ yìí. lọ́dọ̀ àwọn èèyàn tá a jọ ń gbẹ́yé ọ̀nà mẹ́ta ìrànlọ́mẹ́ta làwọn èèyàn pín sí àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ yìí. àti wọlé sí àwọn èèyàn lérí ẹ̀. fàmílì rẹ̀ man hamala lọ́wọ́ fọ́ọ̀bọ̀ náà yà sẹ́yìn. wọ́n bẹ́ẹ̀ ní àwọn ètò jẹ́ wípé ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ wọ́n fún ní ìtumọ̀ kọjá tẹ́ ẹ gbà yóò. ìtẹ̀ ẹ̀kọ́ yẹn wọ́n àní ní ìtumọ̀ tó ṣe déédéé ní tó kọjá tẹ́ ẹ ìtumọ̀ tó wọ́n fún àìmọye àwọn èèyàn ni wọ́n ti fi ọ̀rọ̀ báwọn ni wọ́n ti fi ṣe léṣe kọ́dà tí wọ́n ti fi jà títí ayé wọn. ẹ jẹun fún yàrá pẹ̀lú nígbà tí súnà yé wa táwọn sọ fún àwọn pé sọlátù fàtíhì kò sí nínú súnà kò sí ti ń jẹ bẹ́ẹ̀ ìbàdàn wọn máa gbé bàtí wọn wọn àwọn ọmọ kejì lórí ní ìsìn wọn ni wọn sọ sọlátù fàtíhì wọn. ọ̀tọ̀ ní a wí ọ̀tọ̀ ní tó ń bá wa wí. àwọn èèyàn kan bẹ bẹ́yẹn ọ̀rọ̀ tí ìyẹn bá sọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ tó bá pè wọ́n fún ní túmọ̀ kọjá tó gbà o wọ́n fẹ́ ti ba tẹ̀ jẹ́ ni wọ́n fẹ́ ti ba ló kọjá ni. sẹ̀rí àwa rí yẹn lọ́wọ́ afẹ́ padìdì. kàmá bá bàbá òun ìlà ìbáṣà sí àrígbà jẹ́bíjẹ́ pé àwọn èèyàn kan wọ́n padà ń lọ sọ pé ìbá tó lẹ́tọ̀ọ́ nínú. ṣèǹtẹ́ ìbá pé ó sì tún jọ ìlú. àwọn èèyàn kan padà ń sọ pé òun hmm, ìtọ́lọ̀ ọba ń sọ pé ní kálukú sùkà ń wá ọ̀nà fún láti modify ọ̀rọ̀ náà wọ̀ba. àwọn ló ń tẹ̀lé ìdìbò wa. <laughs> nígbà táwọn àbára sọ fún wa pé àlà. zikiru lọ́ọ̀yì àti báwò. ó ní sẹ́yìn ọ ọmọ kan sọ pé ìrántí ọlọ́run ló tóbi jù ẹ ti ṣe láìláì lọ́gbà bá ẹ̀rí ìjà kírun mọ́ tó ń tọ́wọ́ ń dẹ̀ wúlò. àwọn ọmọ ilé tó ń lọ́rùn ni kọ̀ọ̀kan ní bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ní parí. ọ̀rọ̀ ọba ń sọ àyà nínú àyà yìí. zikiru náà ń gbẹ̀yẹ أو يوم شبه يوم ماذا إيكو كذبان من قصر ولم يعطي الألفاظ حقها حتى أباح بعض اليوم أشرب المذكرة بدعوى أن الإثم الخمر لا يشملها أنا قصدي أنا قصدي أورطي باصر àwọn òun lẹ̀ wọ́n jó tó tùmọ̀ tẹ wọn ò ní ìtumọ̀ tó ní wọ̀n ní tó bẹ̀. wọn ò ní fún ọ̀rọ̀ ní ìwọ̀ tó yẹ ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ bí ọ̀tọ̀ ní táwọn náà bá sí àmọ́ kọ àkọ́kọ́ àwọn ní ìtumọ̀ kọjá ń tẹ́ ẹ fọ́ àwọn kọ tó yàtọ̀ sí ń tẹ́lí àmọ́ tùmọ̀ yóò ní tó ìkẹsẹ̀ ìgbàlérò. wọ́n ní gẹ́gẹ́ bí àwọn tọ́jọ́ yìí pé wọ́n padà ń sọ wípé ọlọ́run ọba kò sọ pé ká mọ̀ mọ nǹkan tí máa pààyàn ọtí nìkan lọ́lọ́ ní amọ̀mọ̀. pé lẹ́yìn ọtí tọ́mọ máa máa dà ọtí pẹ̀lú kọ́mírì pé nǹkan míì tí ò bá ti jẹ́ pé orúkọ tẹ̀lé ìjẹ́ kọ́múnù ìyẹn tó mú nígbà máa ní kéèyàn máa mú dé sọ́lọ́ ń dá sọ́lọ́ ń dárúkọ dé ní koran ni ẹ̀ lè pe ń dé ní kọ́múnù ni kátẹ̀lé ìlú ti dànù bọ́ọ̀lù máa sọ pé ọ̀rọ̀ yìí kò tó ìlú tẹ́tọ̀ pé kéèyàn máa mú ìtọ́lọ́ ń dá akọ̀ ní ọtí ìyẹn bẹ́ẹ̀ sọ sí òun kò sí òun yí ọ̀rọ̀ tó náà wọ́n sọ kọ́múnù kọ́lọ́ ń pè é àwọn wá fẹ́ tóó tó tó tó bẹ́ẹ̀ kí ló fà á wọ́n nítorí wípé ọtí kò kó sínú gbogbo nǹkan tí wọ́n máa ń pààyàn tí kò tóbi tí wọ́n máa ń pààyàn tó náà sọ́tí. ẹsìn náà wo anabi àwọn Muhammad sọlọ́dọ̀ alhamdulilayi sọ pé kó lomé kiri xọmọrọ anabi ní gbogbo tí wọ́n máa ń pààyàn pátápátá kí ló pè ọtí gbogbo tí wọ́n máa ń pààyàn pátápátá nínú ọ̀sẹ̀ ìdílé ní kó lè mú kiri haram ní o ká ló ń bẹ̀rẹ̀ pátápátá ìwọ ni. but àwọn ìwé rẹ̀ ní ká ló wá hadith yìí nítorí ọmọ sọ pé tọ́lọ́ sọ ní pé òun ti ọtí léèwọ̀ fàṣìtẹ̀lẹ̀bùnì wọ́n wà máa ní kọ́mù lọ́wọ́ ń dàpọ̀ wọ́n wà máa fi lè dá wàhálà rẹ̀ láwùjọ àbúrò. ìròyìn fọ́rọ̀ ní túmọ̀ yóò tó ń tó kọ́mù àti tí máa bá yẹn sí ìkan ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọtí ọwọ́ ọba ń dáàkọ̀ nítorí ẹgbẹ́ dàpọ̀ tó wá ń sọ yẹn tí ò bá ti jẹ́ ọtí fish card ọ̀rọ̀ burúkú ni wọ́n fẹ́ da ọ̀rọ̀ burúkú wọ́n fẹ́ sọ̀rọ̀ yẹn lágbo yóò jù òní. ikọ̀ kẹta làwọn tó dé wípé aluwọ́sọ̀tù wàtọ́ ìfọ̀tù wọ́sọ̀tù àwọn wà láàrin méjì. هي التي أعطت ألفاظ حقها àwọn àwọn tó bẹ́ẹ̀ pé gbólóhùn kọ̀ọ̀kan tá à ń tó jáde lẹ́nu ẹ̀ wọ́n fún ní ìwọ̀ rẹ̀ wọ́sọ̀kù ni wọ́n mú láàrin àwòlá wọ́n láàrin àwòlá àwọn ọ̀bájọ àkọ́kọ́ lọ wọn ọ̀bájọ kejì lọ àwọn olùjọ àkọ́kọ́ ìjọ alábẹ̀jì ìjọ ẹlẹ́ẹ̀kejì àwọn alábẹ̀jì tó àmọ́ wọn tó tí wọ́n ṣe wọn wà láàrin ọlọ́ni ọjọ́ àdínákú ummatan wasaqa àwọn náà bá sọ ní ìjọ àárín àwọn àní ìjọ àárín bẹ̀rẹ̀ ìtumọ̀ àárín bẹ̀rẹ̀ ni pé ummatan khayriyya ẹ̀yin ìjọ tó lóore jù ìjọ tó lóore jù tó lóore dára ìtumọ̀ wọ́pọ̀tù oníkan tó lóore àti òkùnkùn sóore ń bẹ̀ àti ètò òkùnkùn sóore ń àìmọye ẹ̀rí ló dẹ̀wà kọ́ńdà kọ́ńdà kan sọ pé al-islam bẹ́ẹ̀nà bọ́ọ̀lù sí ìyànjẹ́ àfihàn yìí ẹ̀sìn islam wa náà ń ṣe yìí ó wà láàárín aláṣejù àtàláṣetò al-islam ó wà láàárín aláṣejù àtàláṣetò kò bá aláṣejù lọ kò bá aláṣetò rẹ. ìjọ jẹ làwọn ìyá wọn kà níjọ àárín àwà láàrin alákùnjà kálásì àìmọye òní ló lọ sọ à lórí yẹn àwọn kan bẹ tó jẹ pé wọn ṣàfihàn lórí alfaaz walkelimẹt wọn ṣàfihàn lórí àwọn gbólóhùn táwọn yẹn bá rí ìtumọ̀ wútọ́ dájú táwọn yẹn sọ wọn fún àbí kí wọn ṣàfihàn tó ìtumọ̀ wútọ́ táwọn yẹn bá rí wọn fún. láti lè bá àdáfìtì náà lẹ̀ àwọn méjèèjì yìí orí àná ni wọ́n wà lórí déédéé àwọn tó jẹ́ pé wọ́n fún gbólóhùn àwọn èèyàn ní déédéé tó yẹ. afọ ìlú kọ yìí nǹkan kó bá wọ́n sọ pé. ولهذا كان معرفة حدود ما أنزل الله على رسوله عبد العدل وقاعدته التي يرجع إليها فلا يخرج شيئا عن المعاني الفاض عنها ولا يدخل فيها ما ليس منها بل يوقيها حقها ويظهر المراد منها أفضل قلبي صفي ولهذا lórí ọ̀rọ̀ tá ń sọ yìí tá a sọ fáwọn èèyàn fún sí mẹ́ta yìí ọwọ́ ajé àmọ̀ wípé ìmọ̀ níta ẹnu àlà ìdáàbìmọ̀ ẹnu àlà ń tọ́lọ̀ ọba àlejò lásọ̀kalẹ̀ fún òṣìṣẹ́ náà nígbà Muhammad sallallahu alaihi wasallam òun náà ní ìmọ̀ ìpìlẹ̀ wal qa'idati àti etí agbára ìgbèrò ìgbèrò ìgbèrò ìgbèrò yẹn ti èyí gbọ́dọ̀ mà nípa ẹ̀sìn usul wal qawaid ìyẹn ni ó jẹ ká mọ̀ tó pé ntọ́nà ọba sọ ibi tó dérè kò débí tàbí ibi ló dé ọkọjá bí ọkọjá abẹ́yẹ téèyàn bá mọ̀ nípa usul yóò jẹ kéèyàn mọ̀ pé ọ̀rọ̀ tọ́nà ọba ń bà náà bí sọ torí pé nígbà míì táwọn yẹn bá ti mọ́ ọ̀rọ̀ tó kù wọ́n á ní fúnra wọn. wọn ò ṣe kúrò fìdí yóò dẹ̀ máa mẹ́tọ́ tí wọ́n bá ń gbà yàrá àtàwọn ni wọ́n sọ fútùmọ̀ yẹn lágbọ̀ yóò di tọ́gàdì tọ́lọ́ gbà lóyún. ẹ jẹ́ ń dá wa padà díẹ̀ bóun ni bá ti rí àfi kéèyàn gbìyànjú láti kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ kẹ́ bá wọn mọ́ṣáláṣí ń sìn bá aṣojú kò ní ọwọ́ mọ́sálásí wa dúró kó ṣe náà fìlà ẹlẹ́ṣẹ̀ ní àbí kí n fẹ́lẹ́ṣẹ̀ mò ń béèrè o ẹnìkan ọmọ mọ́sálásí fẹ́fẹ́ kọ̀ wá ṣe náà fìlà ẹlẹ́ṣẹ̀ ní àbí kí n fẹ́lẹ́ṣẹ̀ mo fẹ́ dáhùn ní fẹ́ ah, ọmọ gbogbo rẹ wọn ni àlè sọ pé lẹ́ṣẹ̀ ni àlè sọ pé kì í fẹ́lẹ́ṣẹ̀ kí nìdí pé tọ́yà kó wọ́n mú màkó yẹ kó n ṣe náà fi ẹ gbìyànjú bẹ̀rẹ̀ sí ìbọ̀ sójú ẹ̀ ṣe rí ìmọ̀ ṣe kókó àkọ́kọ́ a ní láti mọ̀ kí ni àgbọ́yé náfìlà tahiyatul masjid kí ni àgbọ́yé ẹ̀ kí gangan ní hukmu ni amla. sotaba bá mọ fúnfún ẹ̀ láàbò lè sọ pé nǹkan báyìí àwọn afọ àti àwọn afọ àti wọn sọ pé ànábì ó fún wa nínú àwọn náà ìjọba ti fún haram ni ẹsẹ̀ yẹn ṣe ọlọ haram ni ànábì kọ́ níta àgbọ̀n àti káṣẹ́ náà fi àwọn afọ àmì tẹ́ ẹ bá sọ pé haram ni adé pípẹ́ ń sọ ni pé ọ̀ràn yẹn ní náfìlà yẹn irun tó wájú ọ̀rẹ́ wá di mélòó ìgbà ní àdìsí àdúrà tó ń ṣe ọlọ́run ètò òṣì ọlọ́run tí mo bá nígbà wọ sọ́mọ̀ tó ń ṣe bọ́ tí mo ti kírun wákàtí márùn-ún ojúmọ́ ǹjẹ́ ìkẹ́kẹ́ tó ń bẹ tọ́lọ́ ń ṣe lọ́rùn yẹn fún mi lẹ́yìn ẹ̀ ànábi yìí pé rárá àfi tó bá tó fẹ́ láti máa ṣe àfi tó bá tó wù ọ́ tàfọwùrán ọba fẹ́ tó máa ṣe lóko. àwọn afáàní ní hadal hadith nefham akẹ́kọ̀ọ́ kẹrẹ́ àti àlọ́ gbọ́ yẹ pé lẹ́yìn wákàtí márùn ojúmọ́ kò ti sóòrò tọ́jú ọ̀yàn fún yẹn mọ́. ọ̀dà akéèyàn ọmọ akéèyàn tó kù dáhùn àfọ̀ ẹ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kù nìyẹn. àwọn ilé tó sọ pé àwọn àfọ̀ àtúnṣọ pé náfìlà yẹn jọrọ yẹn wọ́n ní ara ẹ̀rí àwọn ni pé arákùnrin kan ọwọ́ mọ́ṣáláṣí fi yawmi jumu'a lọ́jọ́ jumu'a wa rasul ala al-minbar ànábìrẹ́ wà lórí minbar kò ṣe khutba lọ́wọ́ bárakùnrin ẹ̀jọ̀ ọwọ́ mọ́ṣáláṣí ànábìrẹ́ sọ wípé ìrẹ́ lágbájá kọ́m wà sọ́ọ̀dì jíde kó kírun náà wọ́n ní ẹ wípé khutba ànábìrẹ́ ṣe lọ́wọ́ khutba ànábì wa sọ̀rọ̀ sọ̀lọ́bà rẹ̀ sọ̀rọ̀ lórí nígbà ẹni ẹ ti wọ mọ́ṣáláṣí ó ti jókòó ànábì wa ló dìde wọ́n ní túmọ̀ ní pé àṣé èèwọ̀ ni kó jókòó kóra àwọn ẹ̀sán abọ́dún téèyàn bá wọ mọ́ṣáláṣí tó ti gbàgbé kó ṣe ní àfihàn yẹn ọwọ́ àjókòó jírísà tó yẹ sí ọ ìjókòó yẹn o tí ń pọ̀ wọ́n ní ajẹ́kẹ́kọ̀ọ́ dìde kó ṣe kọ̀dọ̀ kọ́sà padà àwọn tí wọ́n mú ọ̀rọ̀ yẹn àwọn àfáà tó sọ pé kì í sọ ìwọ́n ní hadithu náà náà lè ní wọn bẹ kó kí n sọ̀rọ̀ yẹn tíráàbù tẹ ẹ níye a mọ̀ nínú pẹ̀lú pé aládìrin wa máa tọrọ owó mọ́ṣáláṣí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ní ọjọ́ jùmọ̀ àwọn èèyàn ti ti máa ń múra rẹ̀ dáńgá sí lé pé àwọn fún ní nǹkan àmọ́ lọ́jọ́ yẹn jẹ́ àgùntà àkìrọ̀ ọ̀pọ̀ tó tó dé àná ti bẹ̀rẹ̀ àkùtà àìmọ̀ èèyàn ti wọlé tí wọ́n rí níbi tí máa dúró sí ní ìwé so ànábì wa di pé àwọn èèyàn ò ní mà kọ́ wá tẹ́lẹ̀ bá ti kírun fẹ́ wọ́n jáde lọ kí wọ́n máa fẹ́ fún wò ní fún ó sì ní jọ́ mẹ́jọ tó wá gbà mí kó wọ́n jẹ́ pé ilẹ̀ ó fún ma ànábì wa máa máa sàmà orúkọ rẹ̀ wọ́n máa máa dà pọ̀ kí lábájá dìde káwọn èèyàn lè rí kí wọ́n sì lè gbọ́ pé wọ́n bẹ̀rù sára ju wò ní fún ní nǹkan ẹ̀ bá ń lọ. ibi tí mo fẹ́ lò ní pé ọ̀rọ̀ ẹ̀sìn àti kí ìyẹn mímọ̀ pẹ̀lú ẹ̀kọ́ sì jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀. sẹ́ni ká bá fún fún wa pé ọ̀rọ̀ yẹn ní ìyẹn sá gbọ́dọ̀ kí ajẹ́pẹ́ bá wọn mọ́ṣáláṣí tí ò wá ṣe dáhìẹ́sì mọ́sí fọwọ́ ààfin ajẹ́pẹ́ lẹ́sẹ̀. àlẹ́ ń sàkíndá ní <laughs> ìtọ́fẹ́ mọ̀ túmọ̀ sí náà kì í ṣe bẹ́ẹ̀ àmọ́ tó dáa jù ní kéèyàn ṣe ìdí yóò gbẹ̀fọ́ níta fẹ́ lò ní pé mọ́sálà yìí àbí kọ́rẹ́dà yìí ara táwọn afọ afẹ́ fi túbọ̀ wò wá nìyẹn ẹ méjì awọ àkàndé mara wa lọ́rùn. ìnà dìínà yusrun ibi tọ́lọ̀ ò mọ́rọ̀ lọ ẹ má mú lọ bẹ̀. ibi tọ́lọ̀ náà sọ̀rọ̀ sí ẹ ti síbẹ̀. ibi tá a sọ̀rọ̀ sí alikọ́rẹ́dà tẹ̀kún alìsílámù bẹ́ẹ̀ ni àbúrò àdìsí wàjà àfihàn ìsìlámù wà láàrin aláṣẹ àtàlábẹ̀jù kò bá lábẹ̀jù lọ kò bá lábẹ̀jù lọ. so ikọ̀ ẹlẹ́ẹ̀kẹta làwọn kan tó jẹ́ pé ọ̀rọ̀ alifam wọ́n kò ní hápẹ́ wọ́n ní kọjá ẹ̀ àwọn ò ní fún ọ̀rọ̀ nítumọ̀ tó ju ìgbà tó sọ́gbà lérò lọ wọn àti wọn á ní kọ́sípà ẹlẹ́ẹ̀kẹ́ ju wọn fọ́rọ̀ nítumọ̀ tí ò tó ìgbà tó sọ́gbà lérò wọ́n kò ní ìwọ rẹ̀ ìlú ìbùkún ìjọba sọ pé àwọn àbọ̀ mọ̀ wípé àṣẹ ìmọ̀ táàtì mọ hadu mahanzala allahu ala rasulihi táàtì mọ pé ọ̀rọ̀ náà bá ti ń sọ ibi tẹ́lẹ̀ ìdérè eléyìí kò débi àṣeyìn mọ̀ yẹn àṣùdẹ̀dẹ̀ ní kéèyàn mọ̀ òní ilmu ní usul wal qawaid téèyàn ò bá mọ èèyàn kàn máa fi ìtọ̀ fọ̀bẹ́ yọ máa fi pa àpékù. إمام ابن taymiyyah رحمه الله sọ ما أوقعه قصور بعض الفقهاء ممن لم يعطي ألفاظ الشريعة حقها وما أوقعه في الحكمة من الفساد بسبب ذلك ما نصه إن الله لما ذكر الخمر والميسر كان الصحابة عالموا بمعاني كتاب الله ممن بعده فعلموا أن كل مسكر خمر فحرموا كل مسكر ولم يثبت عن أحد من الصحابة أنه أباح شرب المسكر آه، مسكر لكن طائفة ممن بعدهم قصر فأمهم عن هذا فظنوا أن أن أن اسم الخمر أو الخمرة هو لعصير العنب خاصة afọ ati pẹlú akọlọ nkọba akẹwọn baba ń bá táwọn náà ń dá sọ̀rọ̀ ẹ sọ pé ṣẹrí àwọn èèyàn wọn lọ kó sínú àwọn àfọ onífíkì nǹkan wọn lọ kó sínú pàápàá jùlọ àwọn gbólóhùn ṣẹ̀rí'íyà ó nílò ìwà ọlọ́pàá tó fi jẹ́ pé wọ́n lọ kó sínú tí wọ́n kó sí kọ́dà tí wọ́n kó àwọn wúmà sínú sínú fàfáàdì ó ní pẹ̀lú pé wọ́n sọ fáwọn èèyàn wípé wọ́n ní ìmẹ́tòsí ni a pé nígbà tó wọ́n bá sọ̀rọ̀ nípa ọtí àti tẹ́tẹ́ títà àwọn sàhábà gbọ́ yé wípé ntọ́kọ̀ ọba ń sọ yìí khamru yìí bì màánà wọ́n gbọ́ yìí pé wọ́n gbọ́ àwọn sọ̀hábà gbọ́tùmọ̀ yìí ju gbogbo tó bá wà lẹ́yìn wọn lọ sọ̀hábà gbọ́tùmọ̀ khamru yìí ju àwọn tàbí rún lọ ju àwọn tàbí tàbí lọ tó fi délé àwọn àtàǹbẹ̀ lẹ́nu tó fi jẹ́ pé àgbọ́yé tiwa á máa fi tiwọn wọ́n ntí wọ́n bá gbọ́yé orí ẹ̀ náà lá èyí tí mo tún wá sọ wẹ́rẹ̀ náà ẹlòmíì òkú sọ di fitina ẹni oníyẹn ẹ̀wọ̀n kan sẹ̀ sáwọn sábà máa ń tẹ̀ fìlà báyìí fitina ni ẹ o ìbẹ̀rẹ̀ gbogbo ni yóò bẹ̀rẹ̀ fún yẹn. èyí tí àwọn èèyàn tó ń gbé káàkiri ń sìn tí mo ṣẹ̀ gbọ́ láàárọ̀ ìdóhùn ó ti tẹ̀lé ńgbà kan ní kọ́ńtù bá àyànjú ẹ̀ ní kí wọ́n tún sọ wípé sọ̀látù tààrọ̀ wíṣ bídíà pé anábì gan sọ̀rọ̀ bàbá sọ́lá nígbà tó kí lẹ́ẹ̀mejì ẹ̀kẹ́ta kò jáde sáwọn sàhábà náà pé sọ àbọ̀ wá fẹ́ bọ̀ ọ̀rẹ́ bí a ti sọ̀rọ̀ rẹ̀ pé kò yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ pé ọ̀yẹ kan ọ̀yẹ kan ọ̀dọ́ mi náà kẹ́kẹ́ ti fọ́jọ́ mélòó kan mẹ́wàá mọ́ṣáláṣí mọ́. wọ́n á béèrè láàárọ̀ yìí pé a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sẹ̀. sọ kan aláṣáájú wa lórí ẹ̀ àwọn olóṣèlú àgbẹ̀yìn tá a fẹ́ bẹ̀rù àwọn olóṣèlú rẹ̀ bá ti fẹ́ rìn yẹn àfọ̀ ọ̀run náà olọ́jà dáadáa wàbàdà wàbàdà àkúmọ̀rù ló bíbí àti umaru náà bí máa ń tẹ́kìdì umaru ló dá padà ìmọ̀ kírun tàrọ́ wíṣì ní jàmáà ti Masjid Nabawi ni wọ́n ti ẹ lọ béèrè lórí àwọn èèyàn pé lẹ́yìn ìjọ tí mọ́rù ti dà padà ìdá padà bọ́ nínú ìtàpé ìtọ́rùn tó bá àwọn sàbí lẹ́yìn ìgbà tí wọ́n kí bí àtàwọn sàbí òun ìjẹ́ wọ́n tún padà pọ̀pọ̀ ẹ̀ mọ́ tí wọ́n bá pọ̀pọ̀ ẹ̀ mọ́ ní àǹtúmọ̀ ni yóò táwa lẹ́yìn lórí ìdájọ́ máa fi Then ọmọ kì má. then ibà dọ̀ ká ibà àlékún ní sunnati wà sunnati al-khulafa ar-rashiduna min ba'di ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àwọn àbọ̀ àjẹkálẹ̀ kó mi wí pé súnà èyí kejì ní àwọn khulafa'u mẹ́rẹ̀ẹ̀rin fẹ́yà súnà ti nàbí sallallahu alaihi wasallam kódà kánàbí ò má ṣe. Ah, mímbàr mímbàr tàbí báńgóyì àwọn ìmáàmù ti ń ṣe khutba mímbàr ànábì tẹ́ẹ̀tì mẹ́ta lónìí anabi sallallahu alaihi wasallam nígbàrí tó ń fi máa ń ṣe khutba oní mẹ́ta àmọ́ anabi sallam nígbàrí yẹ orí táàbù ẹlẹ́ẹ̀kejì jìnnà mẹ́bí máa ń dúró sí kèdí ó sàkọ̀kọ́ tọ́wọ́ àǹsálẹ̀ kèdí ó sì fẹ́ ga jù àárín anabi máa ń wà sọ́lọ́dà sọ́lá ń kò di ayé àbúgbákiri mẹ̀tọ́kì àbígbákiri rọ̀ṣúl wà ìkọ́rọ́mì nìlá látara àfẹ́ àbúgbákiri sànàbí àtàkùn ẹni tó ṣe fún un ọwọ́ àwọn òkú òun kò sí ń kó ànábì òun á máa ń dúró sí nọ́mbà wán nọ́mbà wán ìgbó wà tó wà ní sọ́tùlà asọ̀dà yóò òun ó dúró sí nọ́mbà wán kò bọ́ sí nọ́mbà tù mọ́tàbà àwọn òkú tàn ábì sọ́mọ́lá ní sọ́lá bídí àdúgbò ní àbúrò àkùnṣe ìwà tó da yóò lọ́ọ̀ umaru kan bọ́ sí nọ́mbà wán ni ó gbé pátápátá umaru ní ìní àhọ ńgbà ní òun bẹ̀rù tóun náà bá sọ pé kóun náà dún sí nọ́mbà tù yẹn àmì sí nọ́mbà wán sí Abubakar tó tó bá yẹ àwọn ẹni fẹ́ gbàgbọ́ yé ewu pé à ah, àwọn àlàwà lẹ́jẹ̀ Abubakar àti Umar wà tó tẹ bá ti ṣe nígbà òkà ẹgbẹ́ lè díẹ̀ kọjá pé ìmọ̀ọ́mù kò ní dúró lórí fẹ́ẹ̀bù nọ́mbà torí pé ah, àwa wá sàbẹ̀ yìí nígbà wọn kátólíkì àwọn tàbí òun wọn tún lọ́lá jà wá lọ ètò gbẹ fún àìsàn bọ̀ báyá táwọn yọba kí jimá inú kòtò ní ìmọ̀ọ́mù jọba máa ṣe kọ́ba àwọn sọ́nà fún yẹn tó ń pè lágbẹ̀ẹ́ ẹ̀sìn yẹn ẹni pé ọ̀rọ̀ bá ń sọ yìí ó sì ń wá pápọ̀ kọ́ńdà yìí. kí ló fà tí Umaru fi sọ pé kí ló fà tí ọba kìí fi bọ́ sí nọ́mbà two tí òbí tó fi fẹ́ sí tó ń bá dúró bẹ́ẹ̀ kó náà mọ̀ mọ̀ pé òun wà ní kó ànábi ń khawfan wa khushu'a ló fi ṣe bẹ́ẹ̀. Umar bọ́ sí nọ́mbà wán kéṣe tó ń bọ̀ òun náà yájú náà sọ̀tẹ̀ àá ah, ó yẹ kàn pé Umar lẹ́nu eré ó yájú pọ̀ Umar yóò fẹ́ ní àwọn èèyàn nílé máa rò bẹ́ẹ̀ etí ìbá sọ yájú ọ̀nà dúró lórí ibi tánà ẹ̀ kọjá àbí tánà bí wa but Umar sọ máa pé ìdí tó fi ṣe àbọ̀ Umar bẹ́ẹ̀ ọlọ́run fún alákòóyè ọ̀rọ̀ afọ ìdìpẹ́lẹ́yà ni àwọn èèyàn wá dé lẹ́yìn àwọn sàhábà wọ́n wá bẹ̀rẹ̀ sí wá máa gbọ́ àgbọ̀ yóò dì nípa nípa àwọn sàbí jẹ́ pé gbogbo tí wọ́n ti ń jẹ́ kọ́múrù okòwò muslim sínú gbogbo tí wọ́n ti máa pààyàn tó lè máa múyàn ríra ipò ọtí lọ́wọ́ yàtọ̀ sí pé kùránì ń tó gbé wáyé wọ́n mọ̀ pé hadith ní ètò hadith sọ wípé kúlù mọ́sìkèrè xọ́mù gbogbo tó bá ti jẹ́ ẹni tó máa ń mú ìrànlọ́ rà pátápátá ọ̀sìn ni. dùwáyà mi sọ pé kúlù mọ́sìkèrè haram gbogbo tó bá máa ń mú ìrànlọ́ rà tó máa ń tà tó máa ń tọ́jú kéèké yẹn ìwọ ni nítorí ó jẹ́ ìbáàjẹ́ hashish kó jẹ́ igbó tí ò ní mu tí ó kàn fa torí ó dàrú ẹ fúnafẹ́rẹ̀ fúnafẹ́rẹ̀ àwọn ọmọ àwọn arábí tó bá ń bú tọ́ǹtì yóò fúnà fúnni àtúntò sí àwọn ọkọ̀ ọ̀bú torí pé wọ́n mọ̀ wípé òun náà máa ń ní í ṣe yóò gọ̀ lápọ̀ ọpọlọ yóò kọ̀ márọ̀ rẹ̀ kí ni wọ́n fi ń pe xọ́mùrù ní xọ́mùrù xọ́mùrù ìtàn pé xọ́mùrù fi máa yóò pè bí àlẹ́ àkìlì nítorí máa ń bu ọpọlọ mọ́lẹ̀ ló ń tẹ̀lé kọ́mìnì kí ló ń kọ hijab táwọn sísá wọn fẹ́ bá fẹ́ pè ní hijab kí ló tó wọ́n pè khimar ẹ lọ wo àwọn kí ló ń tẹ àwọn dictionary kéwù náà kí ni wọ́n tún khimar sí nǹkan tá a fi máa bọ̀ nǹkan ni náà so gbogbo ntó nù ntí wọn fi pọtí lọ títí pé ìmọ̀ràn bu ọpọlọ so gbogbo ntó náà bá ti wá lè bu ọpọlọ mọ́ ẹ̀ tó àfẹ́sẹ̀ ọpọlọ fi makaani yìí ó náà ti wà nípò but àwọn tí wọ́n fẹ́ ṣàfihàn tí wọ́n fẹ́ mọ fún ọrọ tí tó wọn nínú sọ ní sọ pé gbogbo náà jìnnà gbogbo ní gbogbo náà jìnnà gbogbo ṣùgbọ́n wa yóò ní wọn ṣé ma ẹ̀rọ àwọn àfa alágbẹ̀ yóò di lónìí ọlọ́run ni àmọ́ gbogbo sìgá náà yóò ní ẹ̀mú wa ní tó wà bẹ́ẹ̀ but àgbọ́yé pé àgbọ́dọ̀ àlákà ara wa àgbọ́dọ̀ fọwọ́ ara wa sàránsà àgbọ́dọ̀ fi para wa ẹni tí wọ́n mú sìgá yóò ṣe rẹ̀ ń tòta kódà yóò parẹ́. lára ìtàwọn afáàfẹ́ òní pé يختلف عن كلام الله ورسوله صلى الله عليه وسلم bókè jẹ́ wípé tá a bá ń sọ̀rọ̀ àwọn èèyàn wípé tẹ́nìkan bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ẹ má ba fún nítumọ̀ títí tí ẹ fi mọ irú ìran èèyàn wo ní í ṣe ìran wọn lẹ bí ìran wọn ṣe máa ń tọrọ yẹn lẹ́sẹ̀ bá tún yajibu hamlul kalam náà yẹjibu hamlul kalam náà. حمل الكلام هي يجب حمل الكلام على عرف الناقض sọ̀rọ̀ yẹn ni kó jẹ́ pé àní máa fọ́rọ̀ ẹnìkan ní ìtumọ̀ àti kó jẹ́ pé àbùkù ìtumọ̀ lórí ìtumọ̀ wo làwọn èèyàn wọn nínú àṣà àti ètò wọn máa ń fọ́. ọ̀rọ̀ ìyẹn nìyẹn wọ́n ń sọ láti tù. àníṣẹ́ nílẹ̀ yorùbá nílẹ̀ ìbàdàn mo rò bẹ́ẹ̀ náà ní ilẹ̀ ẹ̀fẹ̀ ń bì kí ni wọ́n ń pè ní oyin jama oyin kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ máa bẹ́ẹ̀ dáhùn oyin fẹ́ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ nàám ó lè jẹ́ kòkòrò oyin ìgbẹ́ tó bá yà lẹ́ẹ̀dẹ́ẹ̀ kí ni wọ́n ń pè náà oyin náà ni bẹ́ẹ̀ tó kọ́mọ̀ nǹkan àwọn èèyàn tẹ́ bá sọ pé oyin àwọn èèyàn dákọ̀ kòkòrò yẹn ìgbẹ́ rẹ̀ tá a máa ń mu torí ìgbẹ́ yìí là ń mu tá à ń pè é so waste product ti tiẹ̀ lọ́lọ́run jẹ́ kó máa jẹ́ òsàn sáwà bọ́lá ń ṣe ti ràkúnmí náà ìtọ̀ ràkúnmí bá bá àtìyálà yà wòsàn ní bẹ́ẹ̀ bọ̀wọ́ tó yẹ ojú ọjọ́ káwọn èèyàn kórè rẹ̀ bọ̀tọ́ ẹnì kẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ àjẹ́ sí pé ìgbẹ́ yìí là ńlá ọwọ́ bó ti dùn so kò sẹ́ni ẹnì kan ní but ìtọ́ ràkúnmí and it's highly powerful all ìtọ́ ràkúnmí lágbára ló tẹ̀ ṣiṣẹ́ gẹ́gẹ́ fún àìmọye àìsàn ní ìmọ̀ ọkọ̀ tó ń pè àìsàn ìlóyìn ìsúkè tó bá fi débi pé èèyàn bá ń gé àtẹ̀yìn bá ń ṣètò sí lọ sí tù nǹkan ńlá ni o bẹ́ẹ̀ bá fi ìsúkè yẹn léraléra fún ìdí ọjọ́ méjì tí ò stop ó súnmọ́ kọjá pé yóò gbẹ̀lẹ́ yẹn àìsàn ńlá ni lówó kéré lójú wa nù èyàn lè ṣètò kẹ́ni onílé afọ tó kàn sí pọ̀ wẹ̀ wọ́n ní lọ́ọ́ mú mi tí ọba ti kọjá abáwọn àmọ́ tó ti pé yẹn ń ṣe rìpítẹ́ndì wọn gbé ó mímí mímí kò tiẹ̀ lọ àìsàn ńlá ni ìtọ̀rọ̀ àkómi wá wù bí bàtẹ́ kò ló fi lẹ̀ àlẹ́sọ̀tàn ló ti kà máa mú kí ni fẹ́ wá lò oyin tó bá dá kó oyin tá a mọ̀ ní oyin tá a mọ̀ ńlá gbogbo àmọ́ àwọn kan bẹ́ẹ̀ ní àwọn tá a ń gbáyé yìí náà lórílẹ̀‐èdè nàìjíríà yìí náà tọ́jẹ́ pé oyún lọ́dọ̀ tí wọn olè ń jẹ́ bẹ́ẹ̀ oyún olè. ìgbà tẹ̀yìn bá sẹ́wọ̀n pé ó débi pé àwa tó máa ń sọ ọmọ wa lórí oyin adé oyin bukola oyin kasara nkankan tẹ tẹ kan sọtẹnẹ oyin oyin tẹ bá ń pè oyin lóbi tí èyí kan máa wò ah, ti máa sọmọ lónìí. but ǹjẹ́ ó gbọ́dọ̀ máa bá wa tú pé èlé ló kọjá aṣọ máa wa ó gbọ́dọ̀ bá wa tú bẹ́ẹ̀ yóò bá wa tú àlà òrùfin náà lórí àṣà wa ni tọ́ba ń sọ pé òrùfù lórí àṣà àṣà máa jẹ́ àṣà arán àṣà máa jẹ́ àṣà ìlú àṣà máa jẹ́ àṣà ìjọkẹ́. lára àwọn fífi sábà yẹn dá sọ alọ́run nìyẹn wọ́n ní àwọn ẹlẹ́gbẹ́ yẹn láì ṣẹgbẹ́ àjẹ́ láì ṣẹgbẹ́ oṣó àbí kí wọ́n sọ wípé ara wọn ara pírọ́blẹ̀mù yẹn gbogbo wọn ní àmìrò àmìrò àmìrò àmìrò àmìrò àmìrò kíní kan àmìrò kíní kan haram ni wọ́n dẹ̀ mẹ́rin wá ẹ̀rí ẹ̀dẹ̀ ní lóòótọ́ nítorí wọ́n àgbọ́n àrùn sí lẹ́sùn òní pé haram ni. تعدد الأمراء kí àmì wò pọ̀. pọ́ńtì mọ̀fúnmù kìíní yìí ó ní hadu. lára ẹ̀rí tí ó lò wá rè é pé àdéhùn sọ wípé nígbà tí àmì ìlú bá pé méjì kí ni hadith rẹ̀ ká ṣe. fakul wahid minhuma ẹ pẹ́ nìkan nù wọn. wọ́n tún wá pé nínú àwọn àpẹẹrẹ òfin ayé nínú afárò abúlábù Mas'ud òní wípé àmírù ó kọ́ jama'a káwọn kátìrà àlìmáàmù kùrùtùbì àlìyàtì sọ́ọ̀rù àlìmáàmù kùrùtùbì nígbà tí ọba ń sàlàyé ìtumọ̀ hadithu fàtẹ̀fẹ́rì kàhábì ọmọ àwọn ọmọ ìlà sàbẹ̀rẹ̀ náà. أو إلى إلى سبعين عشرة بقول الرواية جوا إلى ثلاثة وسبعين كلها في النار إلا واحدة عفا الله قلت عدد الفرقة ونبقى فرقة باب بفرقة واحدة بقى فرقة يفتا فتا إنونا واندو بنا بشيوي يا الله قلت تواصل في الجماعي ونفرقة جماعي فرقة ẹlọ́ka àgbọ́yé ìmáàmù Qurtubi al-i'tisam àwọn ilé ìmẹ́tìtì kódà mẹ́rin ìwúrama àwọn àfa ìfáájú nìyẹn fáàgbọ́ ni wọ́n súnmọ́ tàwọn sàhábà tó súnmọ́ tàwọn dàbírún àwọn súnmọ́ kámá tara wa jẹ bí ọjọ́ ṣe ń lọ lórí ọjọ́ ti bí nǹkan ṣe wá bọ́jọ́ ṣe ń pẹ́ ti làwọn ẹ̀dẹ̀ ń tànà zálà lílọ lẹ́sí àbí ní ìwà fẹ́ sàbòsí lókun àwọn kókó bí ìpìlẹ̀ nìyẹn. wọ́n ní wọ́n ní ọ̀rọ̀ yẹn bàbá wọ́n ní ọkọ̀ṣẹ̀ tó pọ̀ wọ́n ní wípé àlè tubáwọn àlà ètò láàkéhì á máa tu bilkọ́ì ó ní klọ́ọ̀f fírikọ̀ tó bá jẹ́ pé ó tàpá látara àwọn ẹ̀rọ àbọ̀ àtúnyẹ̀ kàbẹ̀ yẹn ti àlùbọ̀láà fi tàṣọ́wò ó láwọn àwọn ẹ̀rọ kọ́ọ̀tù tẹ́ máa fà mọ́ tó ń wá. àwọn yẹn ni wọ́n ń sọ kì í ṣe é pé mùjárọ̀ dùn ọkọ̀ ìyẹn ti wá gbé ó ti sa ó ti pé ó ti di fọ́ ó ti di ó ti di fẹ́rẹ́ kọ́ lẹ́yìn rárá. then wọ́n jẹ́ ká mọ̀ wípé tẹ̀fúrìkù lè ṣẹlẹ̀ láàrin wa láìmọye nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà sẹ́wà tó yàn kékeré ni. ìbáwo sọ̀hábà ebi nítorí ikú Usman wọ́n tàfà wọ́kọ̀ náà wọ́n àgbà fún Ali títí tí wọ́n fi gbé Muawiya ní àdìgbò ní khalifa khalifa di méjì náà wọ́n dẹ̀ gàdẹ̀ àbẹ́tẹ̀ àìkú ní mùsùlùmí wọ́n pa kódà mùsùlùmí tí wọ́n mùsùlùmí para wọn ju àwọn kìbí tí wọ́n parọ́ bàtà nàbí ti ń bẹ̀ láyé. ok ẹ dá kọta lọmọ náà nínú àwọn sọ̀hábẹ́ méjèèjì fáwọn àjọ alì lọmọ náà àbáwọn àjọ mahawiya torí pé tẹ̀fúrẹ́ kùn <laughs> tẹ̀fúrẹ́ kùn àbí ṣé kìí ṣe nìyẹn fúrẹ́ kọ̀ alì àti mahawiya àwọn lọmọ náà mahawiya lọmọ náà ni àbí alì so wọ́n ní ajẹ́ yìí pé nítorí fúrikọ̀ yẹn ó ní í ṣe pẹ̀lú àkídà àwọn tó bá jẹ́ pé tí wọ́n fà wọ́kọ̀ kúrò lára umatul islamiyya alwahida ó jẹ́ lórí àkídà ní lórí àwọn ìdájọ́ yìí ó máa bá. ó lè rí bẹ́ẹ̀ fẹ́ pé jẹ́mọ̀ mf tọ́lọ́ pé káwọ̀ wà nú ẹ̀ à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àkọ́kọ́ àní dábàbò ìsìlámíyà àní islamic government tó lè máa pé ìwọ̀ tó lè nà bọ́mọ àṣìyá tó lè gbogbo ṣe lè tó lè ṣètò gbogbo nǹkan ìta ń ṣe yìí láàrin ara wa. ọgbọ́dọ̀ wà lẹ́nu pé wá náà ó wà lẹ́nu wa pé níjọ́kíjọ́ tí dálà ìsìlámíyà bá dé tí ìjọba bá sọ pé nta ń ṣe yẹn ká má ṣe máa ń ta àìnà. ṣùgbọ́n bá a ṣe wà nínú ẹ̀ àkídà alùsùnà wal jama'a náà là ń kílíìmù kódà tá a bá ń ṣàtúnṣe abẹ́rẹ́ ìgbàgbọ́ à ń ṣàtúnṣe ẹ ti bá wa rí bá ń ṣàtúnṣe ẹ pè wá sákìlì sí i kì í ṣe pé ìjẹba wa tún síbi náà tún sí i ọlọ́run tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ṣe o ẹjọ́ àánú ọ̀nilẹ́nu kì í ṣe jẹ́mọ́ ọlọ́run ni àwa ṣe láyé o islam lọ́lọ́ torí ẹ̀ dá wa. àìsí ìjọba ìsìlámíyà ìlọ́fà sábà bí kọjá pé a ní àwọn jẹ̀mẹ̀yàt jẹ̀mẹ̀yàt ní ẹ̀mí tí gbogbo wọn náà gbọ́dọ̀ mọ̀ wípé ojú kan náà lájọ́ wà gbò ọ̀tọ̀ ní tàádùn jẹ̀mẹ̀yàt tí jẹ̀mẹ̀ bá ń pàpọ̀ jù ó lè mú nǹkan míì wá nítorí wọn mú wá yẹn kété kúkú lọ́gbẹ́ yẹn àti ilé wa ó lè ó lè tẹ̀fúrí tẹ̀fúrí kù yóò ti wá sọ́wọ́ di kúfù àwọn tó tó ti máa ń lo gbólóhùn firikọ nínú àyà kùhán ẹ lọ wọ kí làwọn ń tú sí tó kọ́ lọ́dọ̀ ibi tá a ti kú ni pé gbólóhùn àmín àmín tàbá fọjọ́ ń pè àmín ìrúfẹ́ àmín ìrúgbàdà àmín ìrúgbà àmín ìrúgbà àmín ìrúgbà àmín ṣé àti kó sínú kírísítà mi bá ti tó nígbà ẹ̀ka pa rárá. في الموطأ لإمام مالك وكذلك لكتاب المسمى بال kashfu al-ghumma àfa ìsọ̀nì ánìmù náà ọmọ ìrántí ó kọ ẹ̀ gẹ́gẹ́ kashfu al-ghumma ìsọ̀nì ánì kọ̀tí sí ìsọ̀nì ánì ti sọ́hìbù subul salam. bákan náà sábà lọ ka síra àfa wa bakri nasu hada sheikh minhaj muslim síra minhaj muslim sábà lọ àárí hadith ilẹ̀ bọ̀ afdúrẹ̀ ìwà ọ̀pọ̀. wípé à ń fọ arúmárù ọrùn ẹ ń ṣẹ́ wípé kó lọ gba zàkáwá nílùú bìkan nínú hadith yẹn wáálí gómìnà lú yẹn nínú nọ́ọ̀sù hadith yẹn wọ́n ń pe yẹn náà ní amir wọ́n sì ń pe náà ní amir kábọ̀ ṣe nọ́ọ̀sù nǹkan wọ́n pe àmírù ní àmírù ó ń ní àmírù. gbólóhùn lásán ni ti yẹn yẹn pé nígbà míì àmírù àgbà àmírù làám ọwọ́ àlebo ọwọ́ àlebo àdínà. àmọ́ ẹni tó bá jẹ́ wálé gómìnà kúfà wọn ni wọ́n pè ní àmírù kúfà. ìyẹn ni wípé aláṣẹ kúfà wọn ò sọ pé aláṣẹ pátápátá. so irú èyí táwọn ń gbọ́ yẹ̀yẹ̀ àwọn sọ̀hábà pera wọn bẹ́ẹ̀ tó àtúnyẹ̀ para wọn ó túmọ̀ sí wípé ẹ̀yin lẹ́ ń báwọn èèyàn ẹ̀sìn nítumọ̀ tó dùn gbà lọ. mi máa sọ káàkiri ìtara torí pé náà wọ́n ṣe kò túmọ̀ sí pé kò náà sáwọn èèyàn lórí ẹgbẹ́ kan nígbà wọn náà ń túmọ̀ ọkùnrin nítumọ̀ òdì. àìsàn kan àjọ ṣe yẹn. then ọ̀rọ̀ yìí kì í ṣàwọn tí wọ́n ṣe jẹ̀mọ́ àdìkan ni wọ́n kó nú ẹ̀ ní àwọn àbá àti sọ yìí ìmọ̀bí nínú kọ́yìn mi ti sọ ìmọ̀bí nínú tẹ́lẹ̀ àti sọ kódà náà àbá àti wọn kàn tí wọ́n ń kó síbi àṣejù àtàṣe ìkọ́ ìníkàkiri sára gbogbo tábà máa ṣe pátá kama mọ àṣejù síbẹ̀ sọ́sẹ̀ tó síbẹ̀. sẹ́ni tó jáde òfin wa ni pé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ké wọ́n jáde secondary school lè ké sanawi. sanawi dẹ̀ ni kéde kí wọ́n tàkọ́sọ́sọ́ wọn ò ṣe kò ní pípẹ́ yẹ kó tàkọ́sọ́sọ kàrí kéèyàn jáde secondary school kọ́ máa pè é ní scientist. àwọn kò fi kúdà dùn kéèyàn jáde secondary school lè ké kó wá pè é ní كيف كيف يكون محدثا بوه شتى محدث كما قف انت قام من النوم أبطى لبتك تقول الزمن ó lè dín ìgbìyànjú ìgbìyànjú ni ò tí ì sọ di mọ́sára ìgbà kan tó wà lórí ẹ tí mo máa ń wà lórí náà díẹ̀ díẹ̀ fóònù tí mo ń lò sí ìgbà nígbà yẹn inú rẹ̀ ń dá sọ̀rọ̀ orí wẹ́sẹ̀ ni o bá wọ̀nyàn dá sí i orí gbogbo káwọn yẹn kálukú kan máa sọ tó bá wù bẹ́ẹ̀ rojọ́ rojọ́ kò ní sí nàìjíríà ẹlòmíì gbogbo tí ń bá yín tí ń bá yín ágíù ó kàn lọ kójọ lórí mẹ́ẹ̀ẹ́ ilé ilé ẹ̀ ṣe mọ̀ ẹni tó bá fẹ́ sọ wípé ìkẹ́kọ̀ọ́ dáńsì gbogbo ọ̀rọ̀ àwọn tó bá kó dáná ní lọ́mọ fún wa tí yorùbá sọ yóò gbọ́rọ̀ ti tán yóò kí mo wá fẹ́ lò wọ́n sọ̀rọ̀ nípa sọ̀látù tẹ̀sí sọ̀látù tẹ̀sí ẹnìkan nínú àwọn ìwà ló ṣàkọrọ̀ yẹn wá sọ̀látù tẹ̀sí sọ̀látù tàwùbà ṣàkàwọn kìnìún yẹn wọ́n ṣàkọrọ̀ ó mẹ́rin wá wípé àwọn èèyàn máa ṣe àwọn èèyàn bá rí àwọn èèyàn sọ̀rọ̀ gà àwọn ọ̀rọ̀ kí wọ́n ti láwọn kan báyìí báyìí àwọn kan bá ní pé ṣé mo àwọn ẹ̀mí kì í dá sí ní sọ̀rọ̀ nígbà pé ẹnìkan ti sọ pé sọ̀látù tẹ̀sí is a forgone sunnah we must be aware mo wá padà sọ̀rọ̀ pé káwà kí a fún masala yìí masala àfẹ́láfíà bẹ́ẹ̀ ni kẹ́sẹ̀ ló ń kọ́rọ̀ wá níyẹn ó wá lọ mọ́rọ̀ pòfẹ́sọ̀ kan wá pòfẹ́sọ̀ yẹn kì í ṣe pòfẹ́sọ̀ of Islamic studies kì í ṣe pòfẹ́sọ̀ of Sharia kì pòfẹ́sọ̀ of Arabic language kì pòfẹ́sọ̀ of course ó sì kéwù ṣùgbọ́n ti kéwù rí èlé fẹ́ ẹni abẹ́rẹ́ sí kọ́rọ̀ wa ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀ pé òun rí pé ọ̀rọ̀ àwọn àwọn àfáà Saudi wọ́n ti politicalize issue wọ́n ṣe kíní kan wọ́n máa ń politicalize hadith gan they are political hadith sábẹ̀rẹ̀ sí sọ wọ́n sọ̀rọ̀ yẹn tó pọ̀ wọ́n á padà pèrè mú ní hàn ẹni yìí ó ní láti Amẹ́ríkà mo ní kìí ṣe torí pé ìyẹn ní tíra tó pọ̀ pé ó ní láìpẹ́ sí láìpẹ́ ẹ̀fẹ́ tó fẹ̀ ìyẹn ò sọ ọ́ di kọ́là lóòrò torí pé ntò ní màtíríà lórí ìjọ òkúlẹ̀ ti jẹ́ student lórí ẹ̀ tẹ́lẹ̀ ó kẹ́kọ̀ọ́ ń pẹ́ ẹ̀ náà kì í ṣe pé mùjárò ló gbìyànjú kàn ní tíra ńlé àbí yẹn máa ń kà á kó wa sọ̀rọ̀ ẹ̀ bí ọgbọ́n ìṣòro ní fìdí òmìnir torí pé ntò máa ń sọ̀rọ̀ lọ sọ́ọ̀tì stages ni. àyẹ̀ntì tó pamọ́ fún ọ̀pọ̀ ju ti òun lọ káwà á fún fitna ta ni nìyẹn kálukú ló gbà máa dá sọ́wọ́ ọ̀gbà bó bẹ̀rẹ̀ pé ìwọ̀nba náà ní ti bẹ̀ lọ́dọ̀ yìí ka sára ká gbìyànjú láti kẹ́kọ̀ọ́ ká lo ẹ̀kọ́ bóyá àfi ká máa lu ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn tí wọ́n mú ọ̀rọ̀ yẹn wá gẹ́gẹ́ bí wọ́n ti máa lò kàn wọ́n àfi ká bá wọn tún bẹ́ẹ̀ àfi ká bá wọn tún bẹ́ẹ̀. wọ́n ní gbogbo ń dáhùn sọ yìí kì í sàyẹn sọ náà ní àlùkò àná àwọn àfọ àná ọlọ́ọ̀bà àlekíọ́lá ó ń sọ̀rọ̀ nípa Musa ní sọ̀rọ̀ nípa àwọn ìjọ Musa ní sọ̀rọ̀ àdúrà fúnra. وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما بما عهد عندك إننا ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون سورة الزخرف آية 49 قال شيخ المفسرين قال شيخ المفسرين ابن جرير الطبري رحمه الله وكيف سموه ساحرا وهو يسألونه أن يدعو لهم ربه وإنما دعواه بهذا الاسم لأن معناه عنده كان يا أيها المعلم من القرآن الله أكبر àwọn ìjọ Musa àwọn ìjọ Musa wá fẹ́ pé Musa jọ kọ̀ọ̀kan wá ní yà ayù wọn ni kọ́ọ̀lù yà ayù àsáhìl sáhìl kí ni tuma sáhìl inú èdè òkùnà ló jẹ́ bẹ́ẹ̀ lọ wọ́n wá ní yà ayù àsáhìl àpèrè òkùnà ní tuma táwa fẹ́ fún àbí tuma táwa gbọ́ yé àbí wọ́n ní bí ó dùn ọ̀dà náà rọ́bà pé ọlọ́wọ́ bàrẹ̀ fún àbáwá pé ọlọ́wọ́ dé parí ayà yìí. àáfà wa fún àwọn àáfà sọ pé ìmáàmù tó jẹ́ pé omi aṣáájú àwọn onímọ̀ tẹ̀síìn àáfà wa ìgbésẹ̀ àtọ́báyé ìmáàmù tọ́báyé wa sọ pé kí ló dé tí wọ́n fi gbé aṣáájú wọn tí wọ́n fi pè ní ògùdàn yàtọ̀ àṣẹ. ó lè tọ́pa ni pé lọ́dọ̀ ìtàn ìtumọ̀ sáàyè ni pé ìyá muhammed eré olùkọ́ wa. níjọ́ náà lọ́wọ́ lọ́dọ̀ àwọn ará mẹ́sọ̀rọ̀ àbáyé ìdìmánà alimuhammed téèyàn bá wá fẹ́ sọ fún akpé kí ni òní ọ̀dá musa gan òfin lẹ́nu àbúrò yẹn tún ká bá fẹ́ mọ́ bàtẹ́ kí ni wá wò àwọn ọmọlẹ́yìn musa wọn musa lọ́kùnrin yẹn kò sì ṣàǹtó wà láàdé. àmọ́ àwọn tí wọ́n ń wí bẹ́ẹ̀ níjọ́ náà àti irúfù tiwọn inú àtàwọn ọmọkùnrin mo sá irun kí ni ìtumọ̀ rẹ̀ mọ̀álímù. àjẹpẹ́ kí ló dé kí la gbé kí la dùn kí ló dé tá a sọ gbígbá tẹ̀sán fáwọn la pè é. ẹ jẹ́ abẹ́rẹ́ àlùkí àmọ́ ẹ jẹ́ abẹ́rẹ́ àlùkí àmọ́ ẹ má báwọn èèyàn jí iṣẹ́ wí padà bóyá nítorí pé kórìíra àwọn àbẹ́kórìíra ti ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn sì lágbára wọn ìkànnì àwọn afa ó ní nígbà tẹnìkan bá béèrè mọ́sálà lọ́dọ̀ rẹ̀ ẹnìkan wá béèrè fatuwa lọ́dọ̀ rẹ̀ ó ní bẹ̀rù ọlọ́run ó ní torí pé háàlì fatuwa àbí háàlì mufti bí ìgbà tí ẹni tó jẹ́ mufti ó ń sáyìn sí ọlọ́run ọba ní o òun bọ́lọ̀ bu ọwọ́ lu nǹkan pé ilé ìlọ́mọ ń bẹ́ẹ̀ dá ilé ìlọ́mọ ń fi ọ̀dà kọ́ sí ipò tó wà nìyẹn ó bẹ́ẹ̀ bọ́ rẹ̀ kọ́ ya sọ́ra mọ̀lẹ́ bọ̀wọ́ lù fún ọlọ́run lóògbé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sábà wọ́n máa ń sáájú kí wọ́n béèrè sí ìlọ́wọ́ àwọn àbíkẹ́ sábà kádà torí pé tí wọ́n bá sọ̀kọ́ dáa ẹlòmíì gbọ́dọ̀ tọ́ lójú ni nítorí òun ṣe yìí ọlọ́run fọwọ́ sí ọlọ́run fọwọ́ sí dọ́run ah, tó máa ní ibi gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àfa àti ni wọ́n sọ. tí wọ́n ti gbà wípé èyí àfa ẹ̀ǹbẹ́ náà bá fà ní àfa yẹn ti bí ìgbà tó ẹ fẹ́ ṣe kí ni tọ́lọ́ ìgbà kí ló ń fọ aláàbọ̀dẹ ó ní asọ́ra òbí tó dẹsẹ̀ dé ibi táwọn ń béèrè mọ́sálà wọn. jẹ̀máà ẹ̀dí asọ́ra o ẹ̀dí akéèsára o káàkiri sára o ibi táwọn èèyàn bá gbọ́rọ̀ wọn kà ní ẹ̀bá ọdẹ kà tí ọba gbọ́ bẹ́ẹ̀ bá gbọ́ yé ẹ̀fín lẹ̀ àwọn afẹ́sẹ̀ ni wàá mọ̀ bá àrùfàtì mọ̀rọ̀ ọ̀bùn mùsàkàlì fàyíjà ṣáàmìlà lè kú lè mà yà dúdú àlàbáàrì kàmìlà lùmọ̀kùtẹ́bí àlámù wọ́n ní sẹ́ẹ̀dẹ̀ máa wo ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ nta àfi máa ń ọ̀ndàsáàlì pẹ́ nìyẹn sọ nǹkan kan tó wà ìdílé ìyẹn túmọ̀ sí pé èèyàn ò ní sọ̀rọ̀ kẹsàn pé náà mo ti máa ń tó sọ automatically bá a ti máa ti lẹ̀ yorùbá èmi wo ni ẹ lọ ni bẹ́ẹ̀ bá yín ní báyìí mo mọ̀ ń tó wí ọ̀nà ló ń dá o bẹ́ẹ̀ bá sojú báyìí ló ti máa ń tó sọ táàmì wọn láti sọ pé mo ń tó sọ ó túmọ̀ sí pé àbá máa dá lọ́pọ̀lọpọ̀ kí ni kí wọ́n á ń sọ̀rọ̀ ìwọ̀n ẹ̀fẹ̀ ẹni ní òjò ya ju ọlọ́run ẹsẹ̀ ní gbẹgbẹ ní ó gbà á látara pé mo gbọ́ mo ti mọ̀ sàn rẹ̀ náà ni o. wọ́n ní ọ̀rọ̀ ọ̀fẹ́ àwọn ọ̀rọ̀ náà wò yẹn níta fi gbàgbọ́ ilé ìtẹ́jú sọ wọ́n ní kàkà tó fẹ́ jù ní ó wáyé. ìgbà míì kọ̀rí náà tún ṣáà ó máa mọ̀ ìṣesí tó súnmọ́ bá a ṣe jókòó yìí bá a ṣe jókòó yìí kẹ́nìkan wá wọlé láti ẹnu ọ̀nà yẹn kó wá wù ọ̀la ẹ̀ sọ pé tí wọ́n bá bí wá pé kí ló wí ó ṣe ọwọ́ oṣù baranda bí Yorùbá ṣe máa ń wí sàdákàtà ó ṣe báyìí tí wọ́n mi orí báyìí sára yín láì sọ̀rọ̀ tán bá ní kí ló ń yẹ kí la gbọ́ yìí ta ẹ̀kárì ẹ̀kárì sùkọ́rí nàtò hàn ìtò ṣe yẹ ó sún wa hàn yẹn ó jẹ́ agbábọ̀ yìí ìjókòó tá a náà ń tà ń ṣe àti bó ṣe ó jẹ́ agbábọ̀ yìí ti ń sọ ẹnì kejì máa bí wàá lè gbé kí ló ní akala ṣe o <laughs> lọ́dọ̀ àwọn sára China ni àwọn ọmọ tó sàǹbẹ̀ lábẹ́ tó dé ike nígbà táwọn bá ṣe báyìí tí wọ́n mèrè tọ́jọ́ nígbà tí èèyàn ń sọ pé ọ̀ka rẹ̀ á ò ah, gbádùn ẹ̀ ní táwọn sọ ni pé á ah, òkúrò ayérayé ni wọ́n láti wá mèrè báyìí ẹ máa parọ́ ẹ̀. ló fi jẹ́ wípé yẹ́jú hamlin kalam àlà ọ̀rọ̀fín àná àti òbí ọ̀rọ̀ yẹn ni o ká máa gbé ọ̀rọ̀ àwọn èèyàn lórí àṣà ẹni tó sọ̀rọ̀ yẹn tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ àìpẹ́ tí wọ́n wí lẹ́nu báwọn tó ní tùmọ̀ òdi o inú kẹ́ ẹ lọ bọ́ sí òjò àkọ́kọ́ tẹ́ ẹ lọ fún ní tùmọ̀ tó ju jẹ́gbà lérò wọn àbí kẹ́ ẹ bọ́ sí ìjọ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa kúrò ní tùmọ̀ sí èso tí wọ́n ń tọ̀ ìbò ìṣẹ̀lẹ̀ méjèèjì ẹ máa dáhùn sáwọn ìlọrun ẹ máa dáhùn wájú ọlọ́run. lára ìta àfihàn gbọ́rọ̀ òun náà tó àwọn wọ́n fún mi ṣàkàtì ànàmì àbí àṣà àṣà ẹni tó sọ̀rọ̀ yẹn lásìkò tó gbé nígbà àkọsí kọ́tọ̀ tàwa ń pè àwa Yorùbá tẹ̀yìn bá ń sọ̀rọ̀ sábà mẹ́ni táǹtì sókè táǹtì wálẹ̀ táǹtì àmì ìgbádùn ẹ̀ ká òdodo ọ̀rọ̀ ni ìdí tó wà lẹ́nu báwọn tí wà fẹ́ tó tó ń bá mi rí báyìí tí ń gbóná kì í ti ń gbé wálé báyìí tí ń gbóná báyìí irọ́ irọ́ ọ̀sẹ̀ irọ́ ọkùnrin tí ń wí ni. sọ̀rọ̀ mú kálukú àṣà kálukú lábọ̀dá ní ti ń sọ ní kẹrọ mọ̀ nípa ní ti ń sọ ní kó ní sọ. àwa ní mo títí wa kágbélé ní tiwọn à ní títí wa lórí tiwa torí pé àṣà wa yàtọ̀. àwọn ẹlẹ́yà wa wọ́n máa ń wọ aṣọ dúdú hadith sọ wípé àwọn obìnrin jọ́nà wọn àdàbí níbi ẹ̀yẹ kànákànná àwọn afáà ní ẹ̀yẹ kànákànná the lawry afterwards ẹ̀yẹ kànákànná ní kọ́rọ̀ dúdú ni àjẹpẹ́ níta àwọn sọ àbá tí wọ́n wí yẹn àjẹpẹ́ àsọdúdú ni wọ́n wọ̀ ṣùgbọ́n láwọn àdúgbò míì tẹ́ ẹ bá rí obìnrin tó bá wọṣọ dúdú kí wọ́n lè ṣe wọ́n lè wọṣọ kú ẹ gbọ́dọ̀ fi àṣà àtàwọn kan ẹ̀gbọ́n máa tútù wa. من الرياضة والإنصار أيديه مصر مصر مصر مصر مصر مصر مصر مصر ممكن كتنين الاشتراك بين المعاني الشرعية واللغوية والعرفية السياسي كاسو شيء كماج تقول ìtumọ̀ láàrin àgbọ́yé ṣẹ̀ríà ìtumọ̀ ti ṣẹ̀ríà ìtumọ̀ tèdè àti ìtumọ̀ àṣà káwá fẹ́ matchmake. bàbá àwọn àfẹ́sẹ̀ wọn ní àwòkọ́ à àgbọ́ọ̀dù fi fáàmì lọ́ọ̀tì yìí lè máa ní Qur'an wa sunna. wọ́n ní ṣe sí yìí ó kí àwọn èèyàn kan kú sínú àṣìṣe yìí àgbẹ̀ yóò di àgbẹ̀ yóò bá ṣe wà nínú ẹ̀ látara ìtumọ̀ tí wọ́n fọ́ alukur'an àbí sunna fakọ̀dúkùrọ̀ ní sheikh islam ibn taymiya apẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n sọ fún àfọ́kù taymiya wọ́n sọ fún wọn wípé anarọ́jùlá nọ́ṣà ìlà sọ́láàtì jùmọ̀ mustajilan mustajilan wọ́n ní arákùnrin kan lọ mọ́ṣáláṣí lọ́jọ́ jimá ńlọ jimá ìwà lọ́lẹ́ntì ń kẹ́jú gbèrè bàbà wọ́n sọ fún taymiya bẹ́ẹ̀ arákùnrin lọ fàánkàrà bá abu náà àwọn ìfọwọ́ sọ ah ẹlẹ́pẹ́ ẹlẹ́pẹ́ ló ṣe ń ṣe girigiri lọ́wọ́ bẹ́sẹ̀ láti jùmọ̀ yìí wà kọ́ ẹni wa sọ pé wọ́n wá sọ pé imsh ala rislik àwọn rislak àwọn amárin márin jẹ́jẹ́jẹ́ farad dabali ka wọ́jú arákùnrin ẹ̀bá wọ́n wọ́n kí láyé sọ ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀yìn ọ̀gbọ́n tẹ̀lé wà kọ́ ọ̀ wá sọ pé kọ́dà tààlà oníṣẹ́ ẹ̀gbọ́n tó lọ ń gbìyànjú yà ayọ̀ alladhina amanu. إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله كيف يقول الله من يقول صلاتي في مجو جمع فاسعوا السعي ساري كيف كيف كيف كيف إلا ما صلاتي أولا فقال الشيخ الإسلام ابن تيمية من ابن تيمية وصفه ليس المراد ليس المراد بالسعي المعمول به العدو ó ní kì inú dídé ara o sáàlù tí wọ́n pa wá láfẹ́ ń bẹ̀ o kì í ṣe inú sáàlù tí wọ́n pa wá láfẹ́ ká ṣe pẹ̀lú ọ̀tá ọ̀tá ni ká sáré sí gìrìgìrì ọ̀tá ni wọ́n ní àṣeyàn fún ó ní fa ìnẹ̀wò kọ̀tàbàtà fi sahih ànínàbí sallallahu alaihi wasallam wọ́n ní àhà a máa ń tú kùràánì àbí ká tú ṣẹ̀ríà pẹ̀lú ojú pẹ̀lú ṣẹ̀ríà míì míì àmísù sọlám ó fi ràn sọ̀bẹ̀ kan níbi sọ pé ìdá àkínà ìdá òkè mẹ́tì sọ̀lá fọlá tà túbọ̀ wà á ń tún tẹ̀sà òun. sáájú rẹ̀ rẹ̀ lò ànábì ní tí wọ́n bá ti gbòòrò dúró tẹ́ ẹ bá fẹ́ lọ rè é darapọ̀ mọ́nu yẹn ẹ darapọ̀ mọ́nu yẹn lẹ́yìn tí ń kẹ́jú pàpàpàpàpà wà á túbọ̀ wà á ń ẹ lọ ọjọ́ ìrẹ̀lẹ̀ tí rìn wà ìrìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ fúnà àdúrótù fàkọ́lù ìtẹ̀ bàbá mi nà ẹ̀kí wà má fàtàkù fàtìmù àwọn fàtàmù ntúbọ̀ wà bọ̀ yìí tó bọ̀ fún yín níbi ìrìn yẹn ẹ̀ẹ́dẹ̀ fẹ́ padà ẹ̀pẹ́ padà ẹ̀dẹ̀ àlùgbòlò ẹ̀pẹ́ torí fẹ́ padà ni ìyàtọ̀ ń bẹ láàrin àlùkọ̀bọ̀ wọn ti tìmọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì lọ́dọ̀ àwọn onífẹ́kẹ̀ẹ́ kọ̀bọ́ òun kọ́ọ̀kẹ́ kọ̀bọ́ òun lèyẹn fẹ́ ṣe òun lójú kan dàmú gbà ṣe tó bá jẹ́ ìtìmọ̀ mi lójú kan náà ṣe. so ànábì ní tó bá gbọ́ fún níbẹ̀ ẹ pé padà gbọ́dọ̀ ìtìmọ̀ mi lójú bẹ́ẹ̀. so wọ́n nínú àdéhùn yìí sábà bí sọ̀rọ̀ pé àbáájú tọ́lọ̀ ń sọ kì í fẹ́ kéjú pàpàpàpà. àwọn afọ àwa ni gẹ́gẹ́ bí gẹ́gẹ́ ولكن قال الأئمة الصالح في كتاب الله هو العمل والفعل ولمن وراء القرآن يتم الصالح هنا العمل إشاء والفعل إشاء إشاء من جبه كما قال تعالى جل وعلا إن سعيكم لشتى ọlọ́run iṣẹ́ kálukú ní ó yàtọ̀ síra wọn àtàwọn àwọn ayé àtúnyẹ nípa ìtẹ̀yẹyẹ tó jẹ́ pé bàbá gbà béèrè bóyá béèrè méjì péré òní pé àfọ àwa Ibn Taymiyya sáwọn náà nà wọ́n ní وكذلك ما رواه أحمد وأحد السنن كالترمذي عن أبي الدرداء بأمان حديث إمام أبو داود إمام أحمد دوا àti àwọn tí wọ́n jẹ́ ahadu sunan yẹn ni pé àwọn afáàtì síra àwọn jẹ́ sunan gẹ́gẹ́ bíi ti imaamu tirimidi tí wọ́n bá lọ́tọ̀dọ̀ àbí dàbùdà wípé inna nabiya sallallahu alayhi wa sallam qa'a fatawadda wọn ní jọ kàn ní sọlọ sọlá ó bì ànábi ó bọ ànábi wá aṣọ kìnnì fatawadda kí ló sọ fatawadda mbẹ ọṣàlùwàlà kì í sì sọlọ alóṣù ìgbà ń bọ gani fatawadda wọn ní ànábi wá ó sì tawadda ìdí awúrọ àwọn fọkàn ọ̀pọ̀ من àwùjọba ìlú ìlú kọ́ yìí. wọ́n ní àwọn èèyàn kan àwọn àkókò abọ́rọ̀ jẹ́ ànábì sọ̀rọ̀ ara ní ìgbà tó pọ̀. wọ́n á ní àwọn afọ́wá ní wọ́n ti ṣàṣìṣe àwọn tó bá sọ pé ọ̀rọ̀ yẹn ní téèyàn bá ti di èèyàn bọ́dọ̀ sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àgbà tó bì náà nítorí yẹn náà bọ́dọ̀ àṣìṣe ni. لعدم تفريقه بين المعنى الشرعي واللغوي wọ́n nítorí pé wọ́n láàrin ìtumọ̀ ti ṣẹ̀ríà àti tèlè gbọ́dọ̀ ìtàwọ́ bọ̀ kọ́lá ṣe kìí sọ́nà ìgbésẹ̀ ní àbájáde ní àpèjẹ ọ̀sánwọ́lá wàhálà kọ́dọ̀ ìtùmílà bíi àlàwùjọ ìdòdò nílẹ̀ kọ́yì wọ́n ní pé eléyìí wípé àwọn tí wọ́n sọ pé ọ̀ràn yẹn ni kéèyàn sọ̀rọ̀ la wọ́n ní ẹ̀rí nìyẹn ọ̀ràn yẹn ni kéèyàn sọ̀rọ̀ àtẹ̀yìn bá حديث yìí túbọ̀ ولا pé ولا lọ sọ̀rọ̀ wàlà. fàyínà òdà àrọ́dà bẹ̀lúwìlì àlùbò ṣẹ́rì àlùbò ṣẹ́rì rí fàlẹ́ ìfàfi ìlà ànáwó àwọn bọ̀. wọ́n ní tó bá jẹ́ wípé èròǹgbà ti àlùwàlà ti àlùwàlà ti ṣẹ̀rí àná wọ́n ní tí ò bá wà ń bẹ̀ ní wípé tàwọn bọ̀ pé ànábì ṣe àlùwàlà tí ò bá wà ń bẹ̀ nù tàwọn bọ̀ ló wà ń bẹ̀ bàbá ní tàwọn bọ̀ yorùbá jẹ́ tó bá jẹ́ pé àlùwàlà àti ṣẹ̀rí àná. wọ́n ti fẹ́ràn ní àlùjẹ́bọ̀ láàrin àbúrò àlàlùjù wọ́n ní yàtọ̀ fún yẹn ọwọ́ bára bí ṣe nǹkan gan kò túmọ̀ sí kó ti dọ̀rọ̀ yẹn àlàfo yẹn tani láwùjọ ń sìn ní ẹ o ànábì táwọn ẹbí wa ti ṣe nǹkan bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ni ọwọ́ bára bí ṣe nǹkan ò ní sọ di ọ̀rọ̀ yẹn kò tí sọ bẹ́ẹ̀ yẹn náà àfi wọ́n ní fàlẹ́ bá ọ̀rọ̀ tó sheikh islam wọ́n ní sẹ́rí àtótónu sheikh islam yìí ìdá àròdà bìlùbùi àlùbùu ṣẹrẹ tó tó bá jẹ́ wípé nítaná ní gbàdá jáde rò ó ní àlùwàlá àti ìtọ́jẹ́ ká máa ń ṣe kékeré ni wọ́n ní tàwùjíìrù ìmọ̀ràn ìbùbùi mìíràn kọ́ ibi àìsàn àlùmọ́bùmọ́bọ̀ wọ́n ní ajẹ́ wípé nítaná ní gbàdá rò tí wọ́n gbàgbé pẹ̀lú àwàlá pẹ̀lú wùdú ńbẹ̀ yẹn òní wípé nígbà téèyàn bá bì àlùmọ́gbọ̀nbọ̀ ó ń pọ ẹ lọ́nu alimọgbe ayi alimọgbọgbọ lẹnu ìwé ìṣẹ̀lẹ̀ kiri kó sàlùwàlà ebo bìíní ẹnu tó ń gẹ́gẹ́ ẹ kẹrọsàn wọn ìyẹn ní àgbóyè tí wọn sọ yìí abanu mẹtí mo fàtà wọn wà bíbá àdìkà wọn náà tún káfí gbọ́n tá à ń wuli lọ́rọ̀ mọ́ àti tọ́lọ̀ bá yọ lọ́sẹ̀. ó ní kúnnà nùsùlùyà gọ́fìlì fam wàlíyàdẹ́ wùdú a àfọ àwọn mọ́ àbọ̀mọ́ jabal ó ní àwọn àwa yẹn ti àwọn sàhábà àwọn lọ́wọ́wá nùfàmìyà gọ́fìlì fam wàlíyàdẹ́ àwọn máa ń pè fífọ́ àti fífọwọ́ àwọn máa ń pè ní wùdú àwọn ń pè lálùwàlà. sọgbà mi gẹ ìwáyà mi nsọrọ kí ń sọ̀rọ̀ kábọ̀ oúnjẹ tó pè ní so fífọwọ́ àbí fífọ ẹnu wọn máa pè ní wùdú obìnrin tí a gbọ́dọ̀ gbòye kì í ṣe bákan máa dàbọ̀ a lọ wá a lọ tọpa rẹ̀ níjú ọ̀nà a lọ ọ̀nà àdéhùn ayé àkọ́rọ́ mi tẹnìkan sọ̀rọ̀ táwa fẹ́ òkìtì ntòwì ntòwì yẹn àwọ̀ rúrúfù àwọ̀ àṣà ẹni sọ̀tọ̀ bóòlù ni wọ́n ti máa ń sọ nínú àṣà wọn. tòtò wọn nípa wọ́n sọ ọ̀rọ̀ gan ọ̀rọ̀ yẹn láàrin wọn ó أقلصي أبرو مصري وشريعة المتبع ما تنواجري أقول ما تسمعون أستغفر الله لي ولكم سبحانك اللهم بحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم جزاكم الله خيرا